gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ tá a jọ ń káàkiri ọ̀dọ́jọ ni wá ẹ mọ̀ jẹ́ kí a fi àyè gba fúlàní lórí ilẹ̀ àwọn bàbá wa ẹ mọ̀ jẹ́ ká bú ọba mọ́ ẹ mọ̀ jẹ́ ká bújòyè mọ́ nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa ń kọ́kọ́ ń bú ọba tá à ń bújòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bọ́mọ pẹ́rọ àmì padà ẹ mọ̀ jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ mọ̀ bolóṣèlú kankan ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè ò lè sọ ẹ jẹ́ ká ronú ẹ mọ̀jẹ̀ ká bá àwọn bàbá àjà mọ́ ẹ mọ̀jẹ̀ abú wọn mọ́ ẹ mọ̀jẹ̀ àṣẹ wọn làwọn ará pẹ̀lú wọn àwọn àtọ́ bá jó lóṣèlú tá a bá fẹ́ kàn rẹ̀ wá lọ́wọ́ á pè wọn mọ́ra láàfin á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ ẹ mọ̀jẹ̀ àṣẹjẹ̀gbọ̀n mọ̀jẹ̀ àdàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ̀n a lè gba ẹ̀tọ́ wa láì yìnbọn a lè gba ẹ̀tọ́ wa láì dàlúrú gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò ríbi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sólówó lára ń dì mọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó tẹ́ pé mo dìde fúnjà Yorùbá big man ni àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ ni mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ kí n wọ gbowó kí n gbéra kí n pé mò ń lọ ọ̀dọ̀ ọba àgbowó mò ń lọ ọ̀dọ̀ oníbodè òfin gbowó kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ́ rìn bọ̀ kí fúlàní mọ́ dàmí dúró ń títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ́ gbé lọ àwọn bàbá wò lè lóko mọ́ n lè lóńdò ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́ Jésù Olúwa wa. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Koiki. bàbá. Koiki Media. Koiki Media. Koiki Media. We bringing the world closer to your doorstep. Dem never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said never know wetin we carry for body. wọ́n ti dey move closer before dem go sabi. ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìníhùn ló ló lajú. ẹyẹ tó dorí kodò bí àdán wọn gbẹ̀jẹ̀ lẹ́nu. ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. òdúdú àkóbá lè gbé wa ọmọ òdúdú àṣegiri ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí káwa lè gba ògo ilẹ̀ wa ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé ká lè gbàdé adé adúláwọ̀ àwa ní mọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. èèyàn Media àwa là ń gbé tó lárugẹ. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ ní. kásà. ẹgbẹ́ polówó ọjà wà kájé bùgbà yín jẹ. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ ní. à ń gbé tó lárugẹ à ń gbàsà lárugẹ. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ ní. news and sports ẹ máa rí gbọ́. ètò tó pọ̀jù owó ọmọ ìjẹ̀bú alárẹ̀mí ló ní kí n máa ké tantan Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o máa bá ṣẹ̀rẹ̀ lọ o ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá tata o à ń gbádùn rẹ ọmọ ìjẹ̀bú alárẹ̀mí ṣẹ́yìn ló máa fìdí bọ̀ ọ̀tẹ̀ mọ́lẹ̀ o. ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé màdé màdé ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o igbó máa wọ̀ tó àjòjì ò gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹbọra. ẹ ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé ìgbà tó yìnbó dé o owó náà dẹ́ tún pọ̀ sí o kóyìkí mi dá sáwa ní bàbá. Koiki Media àwọn ni bàbá. Koiki Media àwọn ni bàbá. àdáńtọ́ àtúnpèrè gidi. Koiki Media àwọn ni bàbá. àwa là ń gbẹ́tò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o. Koiki Media àwọn ni bàbá. àtúntà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media ọmọ òdùwà ni wá o tọkàntọkàn. ìdí bíbí àwọn ní bàbá. ikú tí ó ṣe bí lébi òsì àdìmú bàbá iyọ. ìdí bíbí àwọn ní bàbá. we bring you one closer to your doorstep. ìdí bíbí àwọn ní bàbá. afẹ́fẹ́ tó ń fẹ́ òòtún kan kí o kò lára ni. ìdí bíbí àpèrègèdè olódùmarè ló fún wa ṣe. ìbílíbíyà àwọn ní bàbá. gbogbo ayé ẹ gbọ́ àwa ní bàbá o. ìbílíbíyà àwọn ní bàbá. ẹ máa bọ̀ wá ẹ gbé polówó ọjà yín wá o. ìbílíbíyà àwọn ní bàbá. òdúdú alágbèdá ní òtítọ́ lágbèdá ní. ìbílíbíyà àwọn ní bàbá. a kì í sọ̀dálẹ̀ oníkẹta. wọ́n ní kí ni bíà àwọn ní bàbá. àdúró tán a tún perégedé. wọ́n ní kí ni bíà àwọn ní bàbá. Koiki Media we bring you work closer to Koiki your doorstep. Koiki Media is around. To give us the test. Ah, is around. To give us the test ladies and gentlemen. ẹ mú kalẹ̀ sílẹ̀ ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò tó kojú gbogbo. ladies and gentlemen. ẹ mú kalẹ̀ sílẹ̀ ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò tó kojú gbogbo. Koiki Media is around. Koiki Media. Koiki. ẹ̀yin ọmọ nàìjíríà ẹ tún wá gbọ́ tuntun nílùú ìlọ́ra ó gba àwọn tí ẹ ń wò yìí ọmọ bíbí ìlú ìlọ́ra ni wọ́n àgbẹ̀ ni wọ́n àwọn kan ń bẹ tí wọ́n pè ní agro rangers àwọn agro rangers yìí láti inú civil defence ni wọ́n ti yọ wọ́n àwọn yẹn ni wọ́n rí sí àwọn àwọn àgbẹ̀ àti fúlàní bí wọ́n bá fi màálù jẹko àbí nǹkan kan ṣẹlẹ̀ nípa àgbẹ̀ àti fúlàní orúkọ yín àti tó ṣẹlẹ̀ gan ní pàtó. orúkọ mi ni awóyalé samuel olúyẹmí láti ìlú ìlọra níjẹta tí bàbá lọ sóko. bàbá wo. bàbá kókó ọlá iyọlá bàbá lóko láti lọ nu sakasu nínú oko wọn tó bàbá nígbà táwọn dóko àwọn ti bá àwọn fúlàní nínú oko àwọn báwọn ti wá yọ lọ́ọ̀kan tí wọ́n bá ń sọ fáwọn pé àwọn pẹ́ ẹran àwọn àbá ń pẹ́ ẹran pípa báwo ni wọ́n bá ń pèsè bí oògùn tí ìwọ́dà oko ni fúnra fúlàní náà lọ bẹ̀rẹ̀ tí ń sa oògùn tó bá bọ́ tó bá dúró bí báyìí yọ sa oògùn tó bá bọ́ bẹ̀rẹ̀ yọ sa oògùn ń sa oògùn bàbá jà àwọn ò da oògùn sógun àwọn ọmọ kankan nípa oògùn ìyẹn ti ń sọ lọ́kọ̀ pẹ́ náà lọ́ba pe àwọn agbórinjà àwọn agbórinjà bá dé ìyẹn bá gbé bàbá ìyẹn àwọn tó wà ní Ọ̀yọ́ àtọ̀yọ́ ìyẹn ti wá gbé àwọn bàbá sí Ìbàdàn ìyẹn lánàá tó ibẹ̀ ní àwọn bàbá sùn lánàá títí tó di èdò ní kó tó di pé gbogbo ẹgbẹ́ àgbẹ̀lọ́ba bàbá ìyàwó àtàbúrò wọn àmẹ́tẹ̀ẹ̀ta bí ẹ ṣe gbé wọn nínú oko nù pé bàbá ní ọ̀dà òkú sí inú oko. inú oko ta ni. inú oko bàbá inú oko kasu bàbá tó tó bàbá tó tó ọlá ìyọlá inú oko bàbá gangan ni o ibùdó tí wọ́n sì jìnnà gidi sínú oko bàbá. inú oko bàbá. bẹ́ẹ̀ni. fúlàní sọ pé bàbá da oògùn sínú oko. fúnra fúlàní ní sì wá ń sa oògùn àwọn oògùn tó ní ẹ dà òun náà ní ń sà á ọwọ́ adigun àbọ̀ máa tẹ̀lé wọn Sẹ́ríkì yòyó Ah, sẹ́ríkì yòyó nílùú lọ́ra bẹ́ẹ̀ náà wọ́n wá pe agro rangers àwọn wá gbé bàbá wọ́n wá ti bàbá mọ́lé. ẹ kí lọ́sọ̀ kọ́ ìyàwó àti àbúrò wọn ṣe. bàbá múyàwó wọn lóko táwọn lọ ọ̀sà tasú tasú wọn wọn lọ ọ̀sà àbúrò bàbá náà lóko tiwọn náà oko yóò jìnnà síra wọn ẹ fẹ́ gẹ́gẹ́ gbẹ́ wọn oko ara wọn. inú oko tí fúlàní dàbí inú oko bàbá. inú oko bàbá. Ah náà mò ń gbọ́ yín yé mo kàn fẹ́ jẹ́ kí àwọn inú oko bàbá ẹ bàbá kí wọ́n kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín gbẹ̀dẹ àbáwọn tí wọ́n tì yín mọ́lé sí wọn èso Yorùbá ni àwọn agbo rangers wọn wá gbé yín wọn wá gbọ́ èdè yín no bóyá wọn ò gbọ́ èdè tẹ́ ń sọ. wọ́n gbọ́ wọn ò yà á sí ni wọ́n ti fún wọn lówó àwọn ọmọ yẹn ti fún wọn lówó ni òjò wọn ó ṣiṣẹ́ tèmi. Ah inú oko tẹ́ ẹ dá fúnra yín. éka éka mẹ́ta àbọ̀ ni oko kájú yan éka mẹ́ta àbọ̀. ṣé tó bá wọn tó bá tẹ̀ jẹ́ pé ńlẹ̀ fi lẹ́tí ẹ̀ fi ìsọ́ sínú oko yín náà ṣé ẹ̀ tó bẹ̀ láti sọ oko yín ni. fúlàní wá wá nú oko yín ọwá òun ni wà ń sa oògùn káàkiri. tí èsè pé wọ́n fẹ́ jẹ́ kí wọ́n mú yín kú nínú oko kan lè ráyè ṣe ohun tó wù wọ́n nílẹ̀ nílẹ̀ bàbá yín náà dáa ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ nílùú Ọ̀rá náà. wọ́n gbà wá o ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà. wọ́n gbà wá o. àwa kan ń bẹ yá àbẹjọ olókèrè láti lọ́ra lóko mi àwa kan bẹ sísẹ́ rí kí yòyó títí pé àwọn ò àwa pa àwọn padà jí àwa gbé kò sí ibi iléeṣẹ́ ọlọ́pàá tèmi lọ tèmi é sọ kò síbi tí mo lọ tèmi ò lọ tèmi é sọ o àwa bíbélì kan bẹ sẹ́sì fọ́kọ̀ pé àwa nìṣòro àwọn olùlọ́ra pé àwọn sì fẹ́ pa àwọn òrí wa pa àfi tá a bá jí agbé gbogbo ọmọ nàìjíríà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àti kọmíṣánná ọ̀fọ̀ agri kẹ́dàpọ̀ ẹgbà wá kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ẹgbà wá o ẹgbẹ́dẹ́ ní káfọ́ọ̀rù rán àwọn láti nílẹ̀ wá gbà wọ́n lálejò ni a sì pé wọ́n mọ̀dù orílẹ̀ tí wọ́n bá gbà ilé kí wọ́n dúró sí a lọ sílé kábíyèsí lọ́ọ̀dì tí ọdún yìí wọ́n sọ fún ọ pé kẹ́mọ̀dà rẹ̀ wọnú oko wa mọ́ ṣùgbọ́n bí bàá pé agbára tó kó agbára fún wọn ni bá a ti tún bẹ níbi tá a tún wà látàárọ̀ wọ́n ti tún pẹ̀pẹ̀ bàbá tí a ti mọ̀ lé wọ́n ti tún wú ẹ̀gẹ̀rẹ̀ fẹ́ràn ní ọ̀sán yìí lẹ́yìn ìgbà àwọn tún pe ẹnìkan pé kí ni páìpù epo pupa ti ṣe wọ́n ti wá wọ́n ti gé dàálẹ̀ wọ́n tún pe ẹnìkan wípé wọ́n ti tún wú ẹ̀gẹ́ tiẹ̀ náà dàálẹ̀ bá ti bẹ níbi táǹbẹ̀ ní sẹkítẹ́dẹ̀sì látàárọ̀ ìjọba ìpínlẹ̀ ìwé dákọ̀ bẹ́ẹ̀ mi wá ṣe sàárà o ẹni tí wọ́n bá dájú fọ́ọ̀mù fún wa ẹ̀dá pèsè fọ́ọ̀mù ọdún lọ́ra o iṣẹ́ oko láti àdìléeṣẹ́ o àdìléeṣẹ́ àdìsúkú gíga o ẹ ṣàánú wa ọmọ Nàìjíríà. ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀ ẹ súnmọ́ ẹ súnmọ́ bí ẹ sọ̀rọ̀. bí ọjọ́ kẹrìnlá oṣù kẹta yìí ni wọ́n jẹ oko tèmi ní agogo mẹ́jọ alẹ́ ni mo dà lóko tí mo sì tírèsì màálù àṣàlì títí títí títí tí mo bẹ́ẹ̀ dé bùdó ní tí sì jẹ́ kí n yọjú sí bùdó ni pé tí àṣàlì bẹ́ẹ̀ fojú kàn mí lọ́gbẹ̀mí mi ni èmi nìkan mo sì wà lóko ń jọ. ẹ̀yin ọmọ nàìjíríà shine. kí gbogbo wa ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé mo kí wa pé èní ni first of April twenty twenty four this is not April fool this is the message coming directly látọ̀dọ̀ bàbá wa olóyè Dr. Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho ṣá àwọn ni wọ́n gbé mi síta gẹ́gẹ́ bí agbẹnusọ wọn tí mo jẹ́ Ọláyọmí Kóìkì ni mò ń jẹ́ olóyè pè mí kò tí pé wákàtí kan lénìí ni wọ́n ní kí n ṣe àtẹ̀jíṣẹ́ yìí síta a máa bẹ̀rẹ̀ prógrámù yìí pẹ̀lú àtẹ̀jíṣẹ́ yẹn àwa bẹ̀rẹ̀ sí ń ṣe prógrámù tiwa tá máa ń ṣe lọ eléyìí ni ìkéde fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tó jẹ́ àwọn ìwé oníròyìn nílé àti lóko pé mẹ́sẹ̀gì tìsín tí mo fẹ́ sọ yìí ó wá látẹnu bàbá wa Dr. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá lẹ́ẹ̀kan sí èní ní ọjọ́ kan nínú oṣù kẹrin ọdún 2024 it is not April fool bàbá wa Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ní kí n sọ fún gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ìlú ìlọ́ra pé igbe yìí ti dé ọ̀dọ̀ àwọn àwọn ń bọ̀ láìpẹ́ àmọ́ kó tó tó gbà yẹn wọ́n ní kí n sọ fún gómìnà wa ọlọ́lá wa ẹnjìnìà Ṣèyí Mákindé pé àwọn ń bẹ̀ wọ́n àwọn ń rọ̀ wọ́n àwọn ń bẹ̀ wọ́n àwọn ń rọ̀ wọ́n wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé ìgbésẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìlọ́ra tó fi di pé fídíò tí a play lákọ̀ọ́kọ́ àti gbọ́ láti community yẹn wọ́n ní kí n kọ́kọ́ kí his royal highness ìyẹn bàbá wa ọba Stephen Olúwafẹ́mi Oyèníyì Ọ̀párìdé ìyẹn bàbá wa ti Akibo of Ìlọ́ra land wọ́n náà wọ́n fẹ́ẹ̀ tó kàn sí yín láìpẹ́ àmọ́ wọ́n ní kí n sọ fún ẹnjìnìà Ṣèyí Mákindé pé bí ó ti ṣe bẹ̀rẹ̀ nílùú Ìgàngán táwọn jáde tó di pé gbogbo èèyàn sọ pé àwọn fẹ́ da ìlú rú ni àwọn ò dà ìlú rú o àwọn rọ̀ wọ́n àwọn ń bẹ̀ wọ́n àwọn bàbá tí wọ́n náà tì mọ́lé yẹn kọjọ kó má jẹ́ kó pẹ́ mọ́ kó ṣe arrangement pẹ̀lú àwọn tí wọ́n gbé àwọn bàbá yẹn láti lè tú wọn sílẹ̀ mẹ́sẹ̀gì yìí fún the whole Ọ̀yọ́ state government including the governor ìyẹn engineer Ṣèyí Mákindé wọ́n ní nítorí pé gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ pé àwọn Fúlàní tó ń ṣọṣẹ́ yìí wọ́n ń ṣiṣẹ́ yìí láti lè febi pa ìran ọmọ Yorùbá wọ́n náwọn ọ̀dẹ̀ ní dojú àwọn àwọn ò ní sùn kalẹ̀ kí wọ́n máa fìyà jẹ ọmọ Yorùbá kankan ní gbogbo ibikíbi tó bá wà wọ́n ní kí n bẹ bàbá wa náà President Bola Ahmed Tinubu ìyẹn pírẹsidẹ́ǹtì olórí nàìjíríà lọ́wọ́lọ́wọ́ pé àwọn ń bẹ̀ wọ́n àwọn rọ̀ wọ́n pé kó sọ fún ẹnjìníà ṣèyí mákindé láti lè gbé ìgbésẹ̀ láti lè fi ààbò tó pé tó yẹ fún gbogbo àwọn ọmọ tó ń bẹ ní ìlú ìlọ́ràá nítorí pé àwọn ń kanlẹ̀kùn àwọn máa wọlé dé tí àwọn ò ní sọ pé gbà báyìí làwọn máa dé bọ̀ wọ́n ní kí n sọ fún gbogbo ọmọ ìlọ́ràá pé igbe yín ti dọ́ọ̀dọ̀ àwọn àwọn dẹ̀ ń bọ̀ láìpẹ́ láì jìnnà wọ́n wá ní kí n sọ fún gbogbo fúlàní tó ń bẹ ní gbogbo ibi tí wọ́n ń pè ní fìdítì pé kẹ́ bá palẹ̀ mọ́ nítorí pé àwọn máa kanlẹ̀kùn sí yín lára láìpẹ́ yìí wọ́n ní nítorí pé ìjòyè ò lè wà gọ́vnà ò lè wà kí ìyá máa jẹ kéèyàn kọ́kọ́ má dẹ̀ dá sọ́rọ̀ náà wọ́n ní nítorí pé bí nǹkan ṣe ń lọ yìí gbogbo ala ti ń sọpọ látijọ́ ẹ pé security ìdáàbòbò ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé ìlú tí kò bá sí ààbò ó ṣeé ṣe kí ebi kó wọnú ìlú yẹn á dẹ̀ máa mú oríṣiríṣi olè àti nǹkan tí á máa fa ìdíwọ́ fún àwọn aráàlú náà wọ́n wá ní kí n sọ fún ẹnjìníà Ṣèyí Mákindé pé eléyìí ò ń ṣe pé àwọn mú ìjà wá àwọn kàn ń ràn wọ́n lọ́wọ́lọ́wọ́ pé kó pe commissioner for police kó gbègbésẹ̀ láti tẹ̀síwájú láti máa lọ sí ìlú lọ́ra nítorí pé àwọn ti wà nísàlẹ̀ o wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ pé àwọn ti wà ní ìsàlẹ̀ àwọn máa kàn síbẹ̀ tán láìpẹ́ láì jìnà tábà máa jáde padà kọ́ máa sọ pé ìjà là ń gbé bọ̀ eléyìí ń sọ̀rọ̀ ìjà nítorí pé gbogbo wa náà láti ń gbọ́ a dẹ̀ máa fi fọ́nrán kan wọ̀ a tún máa plé fọ́nrán kan tí bàbá wa ṣe láìpẹ́ yìí nígbà tí a lọ sí ìlú Dọ̀gàn ní twenty twenty one nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wa láti 2021 títí di wákàtí ṣé kò tí ì tó pé kí wọ́n fi ààbò kọ́ fi ṣe fún gbogbo aráàlú ni. ìyẹn ni olóyè Dr. Sunday Adéyẹmọ ló ní kí n sọ fún Ọ̀yọ́ state governor nítorí pé táwọn bá dé kí wọ́n má sọ pé òun fẹ́ wá da ìlú rú ni ìyẹn làwọn ṣe rán mi jáde léèdí pé àwọn ti wà ní ìsàlẹ̀ wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ pé òun ti wà ní ìsàlẹ̀ òun ń bọ̀ wọ́n ní kí n sọ fún bàbá wa ìyẹn ọba Stephen Olúwafẹ́mi Oyèníyì wọ́n ní kí n kí bàbá pé ẹ kú rọ́jú ẹ kú bó ṣe ń lọ nítorí pé ẹ̀yin tí ẹ jẹ́ àwọn ọba wa ẹ ti pariwo títí fún ìjọba ti state àti local government wọ́n wá ní kí n bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó sọ fún inspector general police kó rán àwọn èèyàn lọ sí ìlú ìlọ́ràá nítorí pé táwọn bá dé gbogbo fúlàní tó ń bẹ níbẹ̀ pátá ló gbọ́dọ̀ kúrò àwọn ọ̀dẹ̀ ní gbọ́n kankan nítorí pé ìlú ò lè wà kí ó má sí ààbò fún àwọn aráàlú ẹjẹ́ agbọ́n tí olóyè fi sọ nígbà tí wọ́n jáde níbi ọdún méjì mẹ́ta sẹ́yìn nígbà tá à ń pariwo náà pé wọ́n ń fi ara ni wá eléyìí ò lè máa lọ bẹ́ẹ̀ ẹjẹ́ àjọgbọ́n fọ́rọ̀ yìí ń padà bọ̀ orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ mọ̀ sí Sunday Ìgbòho ọ̀rẹ́ wa yọ ọmọ Ìbàdàn orúkọ wọn pè ní bàbá. wọ́n lè mọ̀ pé ẹlẹ́mìí àpè ní Ìbàdàn so ọ̀pọ̀lọpọ̀ yẹn tó bá ń gbé ìlú òdì kejì tó bá jọ ọmọ ọbọ̀mí ó kọ ìlú tó ti wá yẹn náà máa fi pè é níbi tó ń gbé èmi náà jẹ́ kan tó kópa nínú ogun Mọdákẹ́kẹ́ àti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbọ́ sórí ogun yẹn tó ń gbọ́ gbogbo pa tí mo kó mẹ́rin pé ah ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bàbá yẹn ń gba ogun ó ṣe báyìí ó ṣe báyìí ọ máa ń jẹ́ kí ẹlòmíràn pé ah ọkùnrin ni akíkanjú ọkùnrin ni gbogbo wa wàhálà ládọjà àtàwọn bàbá dédé búmbàdàn náà gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn wọn fẹ́ ìmpíìtì ládọjà wọn fẹ́ yọ ládọjà ń pò wọn fẹ́ gba ìjọba lọ wọn fẹ́ yẹn ládọjà jẹ nǹkan kan tèmi dẹ̀ dúró tì ń gbà yẹn gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kán ládọjà yẹn jẹ́ ń gbà yẹn sùtẹ́lù mi bá rí mi èrò yẹn mo pé ai ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó ọlọ́run ṣẹ́gun wọn fún un èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn fúlàní yẹn ni pé ẹnu yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ka bá fúlàní jà káwọn bàbá wa gbogbo àwọn bá wa gbogbo àwọn bàbá bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítì kàn wọ́n dẹ̀ fún wa pé tó àwọn wọn ò tó ń tán pera wọn wọn fọlọ́ búra fún yín wọn ò tó ń tán pera wọn ọlọ́run ọba lódùmarè ń bọ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàtà jogún náà bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ wá lóko míì táwọn bàbá bá mọ̀ pé yà ń jẹ àwọn yorùbá kàn pé gbogbo wa sí mítìn kàn pé ọ̀ni kàn pa láàfin kàn pa àwọn bàbá àwùjalè gbogbo àwọn ọba yẹn tó bá jókòó kàn wá pè wá kàn invite gbogbo wa wá ọlọ́run bá lálágbára èmi ò tó nǹkan kan àwọn tó tún lágbára dúró wá pọ̀ lọ́pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kán pé gbogbo wọn jọ so tí èsì tó máa pè wọn jọ tó bá mọ̀ pé lè kan ru wa náà ipá náà sì lè ní pátá lè kó kán pè wá káwájọ jókòó káwo bá a ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan ẹ̀mí gbọ̀n kankan mọ́ ẹlòmíì náà ń gbọ́ gbòó ni kò wúrí mi rí ẹlòmíì náà ní ó mọ́ ó àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíì náà ló lè ṣe báyìí ẹlòmíì tí bá ṣèkan lójú ẹ yóò sọ mẹ́wàá sí nǹkan tí mo sọ yìí ẹlòmíà sì ní ẹnu ni so àwọn tí wàá mọ sọ pé ẹnu nìyẹn èmi mọ bẹ Ọlọ́run kí nǹkan bẹ̀mí àti wọn pọ̀ <laughs> wọn lè rí pé kì í sọ̀rọ̀ ẹnu ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóhun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá nígbà tí wọ́n fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìdé yóò ju tó gun boko haram tó ń jalè haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ń ṣe ilé haúsá tó ń mú jẹ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn Yorùbá kan náà ni ọlọ́ọ̀ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu pa ẹ̀ làwọn ọmọ ọ̀hún ayákìlá làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n ta la parí ta ìyá yóò la parí ìbíjà iná làlá fẹ́ gbé ó tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í ṣe nǹkan tí yẹn ọkàn ìkágbára ọrùn tó kó funpa tó kó lóńdè tó gbé bọ̀kọ́rùn tó lọ́fẹ́ lọ́pàdé Fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ nǹkan wọ́n sọ di nǹkan mímọ́ yẹn lọ́wọ́ àfi gbogbo bíkíbi tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ sàbò lórí ẹ pa àwọn ọmọ tẹ bá mọ̀ ń bẹ ká ẹ sàbò àwọn ọmọ ń bẹ àwọn ọmọ ń bẹ ńlẹ̀ńlẹ̀ bàbá mi àwọn ọmọ Yorùbá ń bẹ ńlẹ̀ tí wọn ò ní sá rárá àwọn ọmọ tẹ́wọ̀n tán jó àwọn ọmọ tẹ́wọ̀n tán jókòó wọ̀nyí wọn yìí sọ wọn yìí sẹ́ran rírọ̀ but ọgbọgbọ́n àlèkẹ́sọ pé ẹ mọ lọ sí ìkiri ibi tí wọ́n ti ń pa tí wọ́n ti ń kidnap Yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ ká mọ lọ sí yóò di nǹkan míì mọ́ wa tó bá ti dá àwọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ̀ Yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n eré ẹ̀sọ́dà lẹ̀ bàbá tí fi àjọ mọ káwọn náà bá gbádá rẹ̀ kàn ó tì wá síwájú bàbá lọ bàbá nílọ káwọn bá gbádá rẹ̀ kàn ó ní ká nìṣó níbẹ̀ bàbá lọ bàbá nílọ bá wọn gángan ò ṣe bẹ́ẹ̀ torí ohun táwọn bàbá àwọn bàbá àkànnà ń bẹ tó ń gbà ń bẹ àwọn oníṣẹ́ jù fáwọn lọ bọ̀ táwọn bá jẹ́ bàbá dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ fi àtúbọ̀tán rélẹ̀ fáwọn ọmọ wọn kọ̀ ẹ̀kún gbàbọ̀dẹ̀ fún Yorùbá kọ̀ ẹ̀kún pè wá ká bọ́ta ní káwọn dẹ̀ dúró tì wá pé ó yẹ nìṣó níbẹ̀. that was three years ago látọdún mẹ́ta náà kò tí ì sí any changes gbogbo alárántí tó ṣẹlẹ̀ ní the massacre ní ìlú Ọ̀wọ̀ ní Ondo state nígbà táwọn Fúlàní wọlé tí wọ́n ṣe oríṣiríṣi ọṣẹ́ mélòó mélòó la fẹ́ máa kà tí a máa wá jókòó tí a ní sọ fún àwọn gómìnà wa pé security ilẹ̀ Yorùbá ọwọ́ wọn ló wà àṣẹ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ọwọ́ wọn ló wà àmọ́ aráàlú ò ní wá jókòó kí àwọn fúlàní máa pa wá nítorí pé evidence sọ fún wa pé àwọn fúlàní yìí iṣẹ́ tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá wa mọ́ wa lọ́wọ́ ṣé ká wá jókòó ni ìyẹn ni wọ́n ṣe ní kí n sọ fún ẹnjìnìà Ṣèyí Mákindé ìyẹn gọ́fúnà Ọ̀yọ́ state pé àwọn bẹ̀ wọ́n kó gbègbèsẹ̀ kó má pẹ́ àmọ́ àwọn fúlàní tó ń bẹ ní fìdítì wọ́n ní kẹ́ máa palẹ̀ mọ́ sílẹ̀ torí pé a kàn sí tán láìpẹ́ yìí olóyè Ìgbòho ló rán mi síta and once again as the day is the first April twenty twenty four this is not April fool this is a message on behalf of Dr. Chief Sunday Igboho as the spokesman Olayomi Koiki to say to the governor of Oyo State and also the president of the Federal Republic of Nigeria that the current threat of the Fulani attacks on the people of Ilora land in Oyo State must come to an end. And this also to our royal father, Oba Stephen Oluwafemi Oyeni, Oparinde II Kábíyèsí the Akibo of Ilora land, that there is now message that has come to his desk about the cry of the people of Ilora land from the attack from the Fulani terrorists, which has been going on for a very long time. And this time around, it would not sit back while those in those community are being attacked and they are currently not able to go back to farm. With so much evidence that has pointed out so much of our time in the last four years that the attack is a deliberate act and that attack is not coming to an end anytime soon. Bóyá ẹ ti gbàgbé ni, let me remind you some of those attacks in Fulani attack in Ondo State. Let's listen to this. We come back in a minute for that. Uh, let's listen to the late Malapia that warned us before he was killed of many attacks that is a deliberate mission for the Fulanis to take our land security is paramount, and Dr. Chief Sunday Igboho is now concerned more than before for the insecurity in the southwest part of Nigeria. And this is why he has said that by the time he comes out, he will not be pointed out as someone that wants to destabilize Oyo State. Let us remind Oyo State governor that this is what happened when Igogon was attacked and the governor of Oyo State, Engineer Seyi Makinde, kept mute until many lives were lost in that accident. He said, I should give warning to all the Fulanis that he will be coming down anytime soon and they should be prepared because we cannot sit back and continue to allow you to destroy the Yoruba farmland, to kill as many of innocent Yoruba people. Under the former president Muhammadu Buhari, 28,000 Yoruba people were killed by the Fulani terrorists. Let's listen to the late Malafia warning he gave us before he died. Which, which, is, which, which is, is important South South Do you, Do you think the government is unwilling or unable to protect the people of Southern Kaduna? In fact, it is not only unable, it is unwilling, and we have good reason to feel that they are part and parcel of the killers. Let me make some revelations to you. That's a very big that's a very big allegation, Doctor Obadiah. The government is, is part and parcel of, of the killers. Yes. That, that's big. Yes. Yeah. Okay. How would the government just say, oh, it is revenge killing and so on? Then you leave it there. Oh, because it is revenge killing and so on and so forth. The body language of this administration the body language of the state government shows clearly that they have a hand in the killings. No doubt about it. Because you see, General Abacha, hmm. and people don't give him his due. Do you think you'd have tolerated such nonsense? And let me make some revelations because some of us also have our own intelligence networks. Okay. Okay. Have met with some of the bandits we have met with some of their high commanders, one or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. Hmm. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown, moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They are already in the south, in the rainforest of the south. They are everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase two. The phase two is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. And that is a message that Malafia told us about over two and a half years ago before he was killed. May his soul rest in peace. Like I said, this is not an April Fool message. This is a direct message coming from Dr. Chief Sunday Gbowo, a human rights activist someone that loved the Yoruba people and will not sit back when crime and so much evil is committed in the Yoruba land that is giving really, really serious concern as we know that the Nigerian economy is completely down and the little farming that many of our fathers, our brothers, our uncles are using to survive is now under threat by the Fulanese bàbá wa Sunday wá ní ẹ̀yin tí ẹ mú àwọn bàbá yẹn community tí wọ́n wá fi ẹjọ́ sùn fún Ọ̀yọ́ state governor bàbá wa olóyè ni àwọn ògbé ìjà wa o àmọ́ àwọn ti wà ní ìsàlẹ̀ àwọn máa kàn sẹ́yìn ìlọ́ra land láìpẹ́ láì jìnà kẹ́ máa múra sílẹ̀ fáwọn ẹja gbọ́n táwọn community yẹn sọ ká tó wàá máa tẹ̀síwájú pẹ̀lú program tàbí ṣe léèlì orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì ìyẹn agbẹnusọ fún bàbá wa olóyè Dr. Sunday ọmọ adéyẹmọ ìgbòho ṣá. ẹ̀yin ọmọ nàìjíríà ẹ tún wá gbọ́ tuntun nílùú ìlọ́ra ó àwọn tí ẹ̀ ń wò yìí ọmọ bíbí ìlú ìlọ́ra ni wọ́n àgbẹ̀ ni wọ́n àwọn kan ń bẹ tí wọ́n pè ní agro rangers àwọn agro rangers yìí láti inú civil defence ni wọ́n ti yọ wọ́n àwọn yẹn ni wọ́n ń rí sí àwọn àwọn àgbẹ̀ àti fúlàní bí wọ́n bá fi màálù jẹko àbí nǹkan kan ṣẹlẹ̀ nípa àgbẹ̀ àti fúlàní orúkọ yẹn àti ní tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. orúkọ mi ni awuyade samuel olúyẹmí láti ìlú ìlọra níjẹta tí bàbá lọ sóko. bàbá wo. bàbá kókó ọlá iyọlá bàbá lóko láti lọ nu sàkásù nínú oko wọn tó bàbá nígbà táwọn dóko àwọn ti bá àwọn fúlàní inú oko àwọn báwọn ti wá yọ lọ́ọ̀kan tí wọ́n ń sọ fáwọn pé àwọn pa ẹran àwọn àbáńpẹ ẹran pípa báwo ni wọ́n ń pèsè bí oògùn tí ìwọ́dà oko ni fúnra fúlàní náà lọ bẹ̀rẹ̀ tí ń sa oògùn tó bá bọ́ tó bá dúró bí báyìí yọ sa oògùn tó bá bọ́ bẹ̀rù yọ sa oògùn ní sa oògùn bàbá kíá àwọn ò da oògùn sóko àwọn ọmọ kankan nípa oògùn ìyẹn ti sọ lọ́kọ̀ pẹ́ náà lọ́ba pe àwọn agbórinjà àwọn agbórinjà bá dé ìyẹn bá ti bàbá ìyẹn àwọn tó wà ní Ọ̀yọ́ àtọ̀yọ́ ìyẹn ti wá gbé àwọn bàbá sí ìbàdàn yẹn lánàá tó ibẹ̀ ní àwọn bàbá sùn lánàá títí tó di èdòní kó tó di pé gbogbo ẹgbẹ́ àgbẹ̀lọ́ba bàbá ìyàwó àtàbúrò wọn àmẹ́tẹ̀ẹ̀ta ní ẹsẹ̀ gbé wọn nínú oko nù pé bàbá ní ọ̀dà òkú sí inú oko. inú oko ta ni. inú oko bàbá inú oko kasu bàbá tó tó bàbá tó tó ọlá ìyọlá inú oko bàbá gangan ni o ibùdó tí wọ́n sì jìnnà gidi sínú oko bàbá. ẹ eh, ẹ inú oko bàbá. bẹ́ẹ̀ni fúlàní sọ pé bàbá da oògùn sínú oko. fúnra fúlàní nísìnyí wà ń sa oògùn àwọn oògùn tó ní ẹ̀dà òun náà ní ń sá ọwọ́ adé kí ọ̀bọ máa tẹ̀lé wọn sẹ́ríkì yòyó. Ah, sẹ́ríkì yòyó nílùú lọ́ra bẹ́ẹ̀ náà. wọ́n wá pe agro rangers àwọn wá gbé bàbá wọ́n wá ti bàbá mọ́lé. olóyè ní kí n sọ fẹ́yìn agro rangers twenty four hours kẹ́ fi bàbá yìí sílẹ̀ kí wọ́n lè padà sí ilé láti lọ bá àwọn mọ̀lẹ́bí wọn so bí a ti ṣe gbọ́ láti àwọn community yẹn lẹ́ẹ̀kan sí this is not an April fool message this is a press release coming from our father on his behalf as a spokesman Olayomi Koiki to say to Oyo State Governor Oyo State government the speakers and likewise all the representative of Oyo State to please put all the measures in place and protect the Ilora land. Wọ́n ní Kinki is Royal Highness Ọba Stephen Olúwafẹ́mi Oyeniyi Ọ̀párìndé the Akibo of Ilora land pé Kinki dáadáa bàbá pé ẹkú rọ́jú pé gbogbo ẹ̀ ó máa wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà odò àgbélẹ̀ Yorùbá o gbogbo àwọn tí wọ́n ń da ilẹ̀ yorùbá láàmú àwọn onílẹ̀ pátápátá wàá ṣọṣẹ́ fún wọn àmọ́ àwọn oníjókòó kí a jẹ ọmọ yorùbá kankan ní wákàtí lẹni lọ́la àti lọ́túnla tó bá ṣe ń dọdọ àwọn àwọn á máa gbé ìgbésẹ̀ wọ́n ní kẹ́ má rò pé àwọn ṣeré o àwọn ti wà ní ìsàlẹ̀ àwọn máa kàn sí ìlú ìlọ́ra láìpẹ́ láì jìnnà so bí yẹn ṣe jẹ́ nìyẹn so we're gonna move swiftly and kickstart with the program of today there's a lot to catch up with my name is Olami Koiki sit back and let's first listen to this and when we come back we start the Monday bank holiday program as we continue the right to self-determination. Self-determination is an inalienable right and the government of President Bola Tibola Ahmed the European Union, the African Union, the seven continents of the world will respect the Yoruba people that are saying they've had enough of living together in the one entity known as Nigeria. Sit back and let's enjoy the program. But for now, we take a short break. nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa kọ́kọ́ ń bú ọba tá à ń bújòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bọ́bọ́ pẹ́rọ mi padà ẹ mọ̀ jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ mọ̀ bolóṣèlú kankan ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè ò lè sọ ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká bá àwọn bàbá ajá mọ́ ẹ má jẹ́ abú wọn mọ́ ẹ má jẹ́ aṣẹ́ wọn ra wọn ara pẹ̀lú wọn àwọn àtọ́ bá jó lóṣèlú tá a bá fẹ́ kọ́ wọn rìn wá lọ́wọ́ á gbé wọn mọ́ra láàfin á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ ẹ má jẹ́ aṣèjẹ̀gbọ́n ẹ má jẹ́ adàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì mi ò rí ibi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sólówó lára ń dì mọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún yàn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó dé pé mo dìde fúnjà Yorùbá big man ni mi àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ ni mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ kí n wọ gbowó kí n gbéra kí n pé mọ̀ ń lọ ọ̀dọ̀ ọba gbowó mọ̀ ń lọ ọ̀dọ̀ oníbodè òfin gbowó kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ̀ rìn bọ̀ kí fúlàní mọ̀ dàmí dúró títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ̀ gbé lọ àwọn bàbá wo lè lóko mọ́ n ò lè lóńdò ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n bá wa wa ẹ ṣé mo dúpẹ́ Jésù mo kí gbogbo wa nílé lóko ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti tún darapọ̀ mọ́ wa ní ẹ̀mí gẹ́gẹ́ bí ìṣe wa níbí níbi tí a ti máa ń sọ nípa ìdí pàtàkì àti kókó tí a gbọ́dọ̀ kúrò lára àwọn ìdí náà ni ẹtútù gbọ́ nígbà tí wọ́n tútù àtáàkì àwọn ará ìlọ́ra community kò ń ṣe bẹ́ẹ̀ nìkan náà ni gbogbo oríṣiríṣi bí ti ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ó káàkiri ni àmọ́ kọ́ba elédùnmarè kó túbọ̀ ṣàánú ìran ọmọ Yorùbá akí bàbá wa ìyẹn alànà Professor Adébánjí Akíntóyè the leader of the Yoruba self-determination and the leader that controls everything that gives us the directive to how we will live Nigeria any other person to ban give directive they have the right to do so but the question is but the question is whether they are doing the needful it is entirely up to them but in tí a mọ̀ ni pé ó bẹ́tà ká ní one pilot than pé ká ní multiple pilot tó ń gbé wa káàkiri nítorí pé ìran Yorùbá a máa ń wà tú à ń fẹ́ gbà fún ọ̀gá ara wa ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ṣe fẹ́ gbà fún bàbá Akíntóyè lóòótọ́ bàbá Akíntóyè àwọn ni wọ́n sọ fún wa pé Nàìjíríà tí gbogbo wa pọ́nlé yìí kò ń ṣe ìlú tí a gbọ́dọ̀ pọ́nlé mọ́ and uh, as we know many people do not want to accept that ìyẹn lóríṣiríṣi ẹgbẹ́ ṣe wá jáde ẹgbẹ́ this ẹgbẹ́ that but we can only say that under the leadership of Professor Banji Akintoye the oracle himself there is just many groups that have been set up and all those groups have now been asked to congregate together and have them join YSDM ìyẹn mi pé ẹgbẹ́ tọ́dọ̀ tiẹ̀ pé o máa parí ẹ̀ pé o ní máa lò mọ́ but we still have some that are very very adamant wọn fẹ́ accept pé YSDN òun ni the vehicle that is propelling the Yorùbá self-determination tó tó bá wà nínú any organization àbí nínú WhatsApp group máa béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ẹ ti darapọ̀ mọ́ YSDM kó má jẹ́ pé àwọn tí onítìrí ló wà pẹ̀lú nìyẹn which everybody knows that they are just not going anywhere. It doesn't matter how much of our rhetorics are listened to our broadcast with uh, the last one she did, again in her darkness, a leader that cannot come out to say to the Yoruba people pé òun lòun bá yín sọ̀rọ̀ ṣé kò ń ṣe pé ọmọ Yorùbá tí a rò pé ẹ ẹ ẹ nílàkàyè nígbà tí àwa ń jáde nísìn àwọ̀ ṣe máa fi nǹkan bojú kẹ má rí wa kakọ̀ máa fẹnu sọ̀rọ̀ nìkan it shows that she is not capable to be a leader and she is not a leader she is just a misleader ẹni tí kò fi gbà fún ọ̀gá ẹ̀ ni ó dẹ̀ máa gbà fún ọ̀gá ẹ̀ nítorí pé bàbá Akíntóyè ni ọ̀gá gbogbo wọn àwa làwa wá rọ̀gùn mọ́ bàbá Akíntóyè àtolóyè Ìgbòho àti gbogbo àwọn ọmọ tí bàbá bí bó bá wọn ní tìrí kó sọ̀rọ̀ láti sìn títí dọ̀la kódà ó sọ nínú broadcast tí wọ́n ṣe pé àwọn ìtẹ̀ tìrí half a million dollars tán wá pé àmọ́ ìyẹn ò ní dá Adelé dúró mo tún sọ mo fi gbogbo ọkàn mi sọ pé adelé kankan wá gbogbo ẹni tó bá ń sọ pé adelé ń bọ̀ ẹ̀ ń waste time ara yín so we better sit back and understand that there is only one leader and that is Professor Adebanji Akintoye kò ń ṣe leader tó ń bá yín sọ̀rọ̀ nínú òkùnkùn ṣé ọmọ òkùnkùn lẹ́yìn ni ṣèbí púpọ̀ nu ilẹ̀ sọ pé ẹgbà fún elédùnmarè ẹgbà fún jésù ẹgbà fún ànábì ẹ ṣe wá ń jẹ́ kí èèyàn tó ń bá yín sọ̀rọ̀ tó ń bá yín sọ̀rọ̀ látara inú òkùnkùn à ń sọ pé à ń wá ìmọ́lẹ̀ àtúnríyàn tó bá ń sọ̀rọ̀ nínú òkùnkùn but that is entirely up to you but one thing is ìwọ tó bá wà on the direction of Baba Akintoye máa bi àwọn group ẹ pé ṣé o wà lábẹ́ YSDM which is the vehicle yes a ní ìlànà a ní ìfẹ́lódùn a ní this a ní that but you must have representative under the YSDM and the YSDM is the vehicle that is moving this movement forward. So as we continue our campaign, there is a lot that we talk about on this platform. There's a lot that we catch up with. But one thing tó yẹ kí wọ́n máa béèrè lọ́wọ́ ara ẹni pé kí Do you still want a Nigeria or do you want a Yoruba country that works? Mo kí ẹ̀yin tẹ́tí darapọ̀ mọ́ ifa mo kí Muki brother mi Ṣẹ́gun Ọ̀nà and also for the super chat Dr. Sunday Adeyemo Igbowosha ni Akànnì Òdùà. Mo kí Mr. Akande. Mo kí Mr. Akeem Olúwadámiláre. Mo kí Mr. Shikiru Alani True Heart. Prince Benga Ajayi mo kí yín Tokyo underscore seven seven eight welcome to the program Babawa wasiu Wàsíù Akínyẹlé mo kí yín sà. Mo kí ọpẹ́ nílùú ọ̀jà ọ̀dàn mo kí brọ́dà mi Abiodun George mo kí Mr Taiwo David mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo ibi tí olúkálukú wá wà ní ìlú woolwich mo kí ẹ triple drs mo kí bàbá wa agbára àti ògo mo kí ìyá wa sherifat agbábíàká mo kí ẹ̀yin tí ẹ ń darapọ̀ lọ́tún lọ́sẹ̀ àtẹ̀yin tẹ́ máa gbọ́ program yìí létà mo kí àwa idris abimbola ọmọtayọ atọwọjú mo kí yín gbẹngà ayọdẹlẹ mo kí yorùbá nìyí mo kí yín nurudeen mo kí Dr. Zabi àwọn ni chairman Yorùbá World Media ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́ Wednesday Wednesday àti àwọn ọjọ́ tó kù tí a fi ń bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ láti Yorùbá World Media lẹ́tí máa gbọ́ àwọn nǹkan tí ó jẹ́ kẹ́ gbọ́ mo tún rọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ program táwọn èèyàn máa ń sẹ́ǹdì sí wa oríṣiríṣi bloggers ló wà tó yẹ pé headline tó bá lò lè fi lọ gbọ́n kan tó ń sọ let me say that ẹ bá máa gbọ́ the confam and the authentic news about update lẹ́yìn tí ẹ bá ti gbọ́ ní ara YSDN, ẹ gbọ́ ní orí Yorùbá World Media and all the independent Yorùbá media by now gbogbo aláti mọ̀ wọ́n lóòótọ́ a lè stop gbogbo ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ àtẹni tó ń sọ pé Ìgbòho ṣe ìyàgbẹ́tọ́ ni Ìgbòho ṣe èdè ni àti Ìgbòho kìíní kan ohun tí ti bá jáde ni mo lè sọ pé Ìgbòho wà níbi báyìí àbí nǹkan báyìí ni Ìgbòho sọ any other thing tẹ́ bá ń gbọ́ níta tí kò bá ti wá látẹnu èmi ọláyọmí kóìkì it is just a mere say kò wá directly látọ̀dọ̀ olóyè Ìgbòho bí olóyè bá fẹ́ bá mi sọ̀rọ̀ á pè mí á rán mi sí gbogbo ọmọ yorùbá àti àgbáyé which is exactly what we have done today so any other one tí ẹ bá ń gbọ́ pé olóyè sọ báyìí olóyè sọ báyìí wọ́n ọ̀gbọ́n kankan olúkálukú kan sọ tiẹ̀ láti fi mú traffic wá ni kódà mo lè sọ fún yín pé èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti fi orúkọ olóyè fi ṣe immigration tí mò ń sọ àwọn òlu náà èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti confam mi pé orúkọ olóyè làwọn fi ń ṣe ìwé ìlú gbé ìlú níbi tó wà that is how powerful that name is today èèyàn mẹ́wàá ní different continent ni wọ́n ti pè mí pé bàbá Koiki àwọn jẹ́ lọ́ntì wọn ní orúkọ lóyè làwọn fi ń ṣe ìwé àwọn o eléyìí ń sọ̀rọ̀ irọ́ with evidence tó ṣẹ̀ǹdẹ̀ sí mi so tẹ bá jókòó tí ẹ ń gbọ́ pé yàn kan bá sọ headline ẹ Ìgbòho sọ kinní kan ẹ Ìgbòho ṣẹ̀dé ní ìníkan kinní kan tẹ́ ẹ bá ti gbọ́ láti ẹnu tèmi you are just listening to hearsay mo kí àwa Rukayat mo kí bàbá wa ọmọ yorùbá àtàtà mo kí màmá wa comfort mo kí ìyá wa bọ́lá mo kí ìyá wa òjó mo kí ìyá wa comfort mo kí màmá tó bí mi lọ́mọ mo kí àwọn ìyàwó mi mo dẹ̀ kí àwọn ọmọ mi náà mo kí gbogbo ọmọ ilẹ̀ yorùbá ìbànújẹ́ ló máa ń jẹ́ fún wa mo bá sísá wa kan sọ̀rọ̀ tó ní ọmọ tó jẹ́ mẹ́ta disability òun ṣe lẹ́nu ni mo ti mọ̀ pé a ti mọra lórí Facebook yìí ó ti lọ bí almost two thousand and eight if there about I can't remember precisely ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní nílùú èkó bẹ́ẹ̀ yẹn tó ń tọ́jú tó ní disability and we can understand what that means for a mother that does not have any support from the system lóòótọ́ wọ́n lè máa rí support from different people but ṣé ó dàbí pé kí wọ́n gbọ́mọ lọ sọ́spítù kí wọ́n tọ́jú ẹ̀ wọ́n pè mí lórí video call ọmọ yẹn wà ní àwòsàn àwa gba owó pọ́nmọ yẹn ọmọ kan sọ ni this is why ICTN tó máa ń dùn mí pé àwọn ọmọ tèmi náà tó bá sick à ń gbé wọn lọ sọ́spítù lóòótọ́ nígbà míì wọ́n kàn máa check wọn ni wọ́n á dẹ̀ ní kọ́ máa lọ́lé àwa náà lọ́mọ kéékèèké tó ń tó ń tó máa ń rẹ̀ díẹ̀ nínú ilé but tó bá nídìí ká pe ambulance à pe ambulance tó ń ṣe gbogbo nǹkan náà la máa ń pe ambulance fún nílùú yìí nígbà míì à wọ mọ́tò lọ bá wọn ní hospital ni tabadẹ̀ débẹ̀ wọ́n á tẹ̀sẹ̀ kò ní nídìí pé a ṣẹ̀ máa ní owó kankan kódà tó bá gbọ́mọ yẹn lọ sí hospital ìyàwó mi ò ṣẹ̀ máa béèrè owó lọ́wọ́ mi àfi tó bá kọ ògùn fún nìkan ló máa ní kí wọ́n dẹ̀ máa fún wọn ní discount ṣèbí nǹkan tá à ń fẹ́ nìyẹn irú system tá à ń fẹ́ nìyẹn irú sísítà mi nísìn tọ́mọ ẹ̀ wà lọ́sítù nísìn wọ́n náà máa ṣe MRI scan kìnnìkan scan these are very expensive kò it doesn't come cheap kò sí hospital kan nílẹ̀ yorùbá lẹ́nìí tó máa ṣe check kankan fún yàn lọ́fẹ̀ẹ́ this is the reason why we are saying that enough is enough àmọ́ àwọn kan ò fẹ́ gbọ́ nítorí pé ara understanding wọn ni pé nàìjíríà ṣì máa propel kódà mo rí èèyàn kan lórí social media ó ní kàn máa dá five hundred àwọn five million nigerians ló máa cost eye kan ló máa come up to wàá lè fi fight láti fi ṣe twenty twenty seven ẹ wo báwọn ṣe ń ronú ó wà lórí social media lórí X tí a mọ̀ sí Twitter pé kí wọ́n lọ mú five five hundred and these are the group of Peter Obi àwọn sì bìlí pé Nàìjíríà máa work so tẹ bá rò pé àwọn èèyàn ń gbọ́ gbogbo tá à ń sọ a ṣe flyer a ṣe printing a ṣe sticker a ṣe this a ṣe that we are we are just kind of you know intervale sọ náà lórí social media ni ẹ bá rí tráfíkì three thousand lọ́dọ̀ èèyàn kan èèyàn òbí abúlé wa let's go back to the grassroots tá a báyìí ti jáde fún rally gidi pé a fẹ́ jáde tí àwọn YSDM ló máa sọ ìgbà tá a máa jáde and they will tell us because gbogbo nǹkan ló ní strategy kò ń ṣe pé kákọ̀ jáde gbùrùgbùrù no it has to be a strategy but while we are waiting for that we can do flyers we can do printout of so many things láti máa sọ fún àwọn èèyàn wa kò ń ṣe gbogbo èèyàn ló lè gbọ́ ní tá à ń sọ yìí lórí social media yes àwa náà tá à ń lo internet chop ẹ̀ láǹdó ni tí ìbá ní internet nínú ilé mi ṣé mo lè jáde wá bá yín sọ̀rọ̀ kò ń ṣọ̀fẹ́ it cost me about fifty three pounds every month lórí router mi nínú ilé bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń sanwó lórí ti fóònù mi náà tí mo bá ní internet ṣé mo lè bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá rí mi fún one month nísìnyí ni máa sọ pé Koiki ti ṣe kò ṣe Yorùbá nation mọ́ bí wọ́n ti bribe ẹ̀ mo dẹ̀ lè jẹ́ pé mo ní internet tí mo bá lówó ti fẹ́ fi ṣe internet ṣé mo máa lè jáde so ìyẹn la gbọ́dọ̀ máa ronú sí bọ̀ nítorí pé dúpọ̀ ní tìrì oníburúkú wèrè tó dé yẹn òun ló sọ fún gbogbo yín pé ẹ má dáwọ́ sínú Yorùbá nation mọ́ àwọn kẹ̀rẹ́ dẹ̀ ń gbowó níbi táwọn wà ní tọ́tí ń gbowó owó tó ń gbà yẹn nísìn wọn àkáǹtì fún ẹnì kankan pé owó ìkọlọ́ báyìí lọ́bẹ̀ fi ṣe mo kí àwa títí lọ láṣọ mo kí àwa Bukola Sekinat ẹ̀gbọ́n mi Yẹmí Fátókè mo kí yín so kí ló wá dé tí à ń sọ pé ẹ dáwó ká fi ṣe àwọn nǹkan kan kí a lè bẹ̀rẹ̀ sí pọ̀pẹ́lì ọ̀rọ̀ yorùbá nation yìí díẹ̀ díẹ̀ padà ẹ̀nu náà ó dìgbà tá a bá jáde ní gbogbo wa bá jáde tí tá a bá máa jáde náà at least ṣe àní mobilize ni. a ní kẹ́ máa dá one one pound sínú ysdm ẹ dá two two pound sínú ysdm àwa tá à ń béèrè owó ṣẹlẹ̀ pàápàá ń béèrè owó ni tèmi tá a bá rí la máa lè ṣe tá a bá rí kò sí nǹkan tí mo lè ṣe èmi ò dé time láti wá ṣe program mo lè ṣe five hours but ṣé gbogbo èèyàn tó wà lábúlé wa ló máa gbọ́ five hours program. We need to continue to propel the message of hope fáwọn èèyàn wa nílé wọ́n máa gbọ́ wọ̀ ní gbọ́ àti understand pé àwọn olóṣèlú ti hold wọn padà for too long àwa la máa wá bring wọn back fún reality kò dẹ̀ sí nǹkan tá fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ní owó because àwọn tó lówó ṣé ṣé ṣé ilé tó ń sọ̀rọ̀ restructure Nigeria sí eh, kí ni arákùnrin yẹn pé rẹ̀ eléyìí tá a gbé wá níjẹta tó ń sọ̀rọ̀ pé ká restructure Nigeria ká pè ní United States of Nigeria ṣérú eléyìí nísì la máa lọ bá nísì kó fún wa ní five million òun bó dẹ̀ ṣe wáyé nísì owó tó wà lọ́wọ́ ẹ̀ owó kékeré he has a lot of money but they are not gonna give you the money tẹ bá rò pé Dr. Kinwumi Adesina máa fún Yorùbá Nation lówó à ń tọ́ra wa tẹ bá rò pọ̀ tẹ̀dọ́lá máa fún yín lówó ẹ̀ ń waste time ara wa àwa tí a believe in it tí a dẹ̀ gbàgbọ́ pé a fẹ́ lọ àwa la máa make a contribution yẹn olúkálukú ló ní role tó fẹ́ play role tèmi lèmi play ẹ̀yin náà play role tiyín. But what we are doing, we focus too much on so many things that are irrelevant to the movement. Let's focus on the message. Yes, a ní ìdíkàwọn èèyàn máa bá wa sọ̀rọ̀ nípa security a nídìí káwọn kan máa educate wa nípa history a nídìí káwọn kan máa prepare mind wa pa máa jà a nídìí káwọn kan máa prepare wa fún research broda mi kan lọ sí Luxembourg ó post àwọn send àwọn video kan sí mi lára àwọn àwọn freelance media tí mò ń sanwó fún ni wọ́n òun àtàwọn ọmọ ẹ̀ṣọ́ rédé lọ ló wà lọ sínú museum wọn a gbọ́ díẹ̀ lára àwọn fídíò yẹn lẹ́nu àti post already nígbà táwọn artifact wa tó fi ń paṣu ní ní Luxembourg tó ń cost eight dollars láti wọnú bẹ̀ gbogbo pé a fẹ́ gba yorùbá nation yìí it is something that will transform and change the lives of millions of people including our táwa nílùú òyìnbó àjọkò níbí báyìí nísìn òkè kí là ń ṣe nísìn à ń ṣe the normal thing tí system ìlú yìí ní ká ṣe à lọ síbi iṣẹ́ à ń tọ́jú ọmọ à ń tọ́jú ọkọ fáwọn tó sì lọ́kọ nílé ẹni tọ́kọ bá ti abuse ẹ̀ ó gbọ́dọ̀ kúrò nílé ọkọ torí pé àlè àfọyín kí ọkọ máa abuse ọkọ àbí kí ọkọ máa abuse ìyàwó the whole system is crumbling UK ò dàbí UK ti tẹ́lẹ̀ mọ́ UK ti change gan I've lived here at least to know that this country has changed rapidly and it is still changing. So tó bá rò pé wọ́n tó fẹ́ wá àní kó má wà tó bá lọ opportunity láti gba visa náà bọ̀. Àwa tá a wà ní bíbá ẹ̀ concept a ti prepare mind wa pé tá a bá ti gba country wa we are, we are checking out. A check out. I need láti gbé anything dání. Mo ń bọ̀ gbogbo ẹ̀yàn ọmọ ọ̀dọ́ tájọ́ káàkiri ọ̀dọ́jọ́ ni wá ẹ má jẹ́ kí á fi àyè gba fúlàní lórí àwọn bàbá wa ẹ má jẹ́ ká bú ọba mọ́ ẹ má jẹ́ ká bújòyè mọ́ nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa kọ́kọ́ ń bú ọba tá à ń bújòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bó mo pera mi padà ẹ má jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ má bolóṣèlú kankan ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè lè sọ ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká bá àwọn bàbá àjàmọ́ ẹ má jẹ́ abú wọn mọ́ ẹ má jẹ́ aṣẹ́ wọn làwọn ará pẹ̀lú wọn àwọn àtọ́ bá jó lóṣèlú tá a bá fi kàn rẹ̀ wá lọ́wọ́ á gbé wọn mọ́ra láàfin á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ ẹ má jẹ́ aṣèjẹ̀gbọ́n adàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ́n a lè gba ẹ̀tọ́ wa láì yìnbọn a lè gba ẹ̀tọ́ wa láì dàlúrú gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò ríbi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ò bá sólówó lára ń dì mọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún yàn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó tẹ́ pé mo dìde fúnjà Yorùbá big man ni mi àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ lè mi mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìṣòro owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ kí n wọ gbowó kí n gbéra kí n pé mò ń lọ ọ̀dọ̀ ọba àgbowó mò ń lọ ọ̀dọ̀ oníbodè òfin gbowó kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ rìn bọ̀ kí fúlàní mọ́ dàmí dúró ń títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ gbé lọ àwọn bàbá wò lè lóko mọ́ n ò lè lóńdò ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká da security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́ Jésù Olúwa wa. mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i bí a ti ṣe ń darapọ̀ mọ́ ètò yìí ẹ bá wa pín kí ó lè kárí ilé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ọmọ Yorùbá nílé àkósinmi adẹ̀kú ọlẹ́dẹ́ náà torí pé ọlẹ́dẹ́ ti wà ní ìlú òyìnbó fún àwọn ọmọ wa mo rò pé bẹ́ẹ̀ náà lórí fẹ̀yìntì ẹ wà nílé kọba Elédùmarè kó túbọ̀ máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ jẹ́ ká tẹ̀ lọ́wọ́ àwọn ìlú lọ́ra yìí ká tẹ̀ understand nǹkan tá à ń pè nílẹ̀ Yorùbá díẹ̀ torí pé ilẹ̀ Yorùbá ó dùn gan-an àmọ́ àwọn olóṣèlú tí wọ́n ta kú bíi fáànù hmm, ká má lọ pé tàwọn ọmọ ibo kan má bínú sí mi lénìí àwọn ni wọn ò fẹ́ jẹ́ kíran yorùbá kó bọ́ nínú wàhálà tí a wà nínú ẹ̀ yìí àmọ́ tí àwa tó kù bá ti ṣe tán pàpé lọ kò sí bàbá ńlá ẹni tí ó lè dá wa dúró ọ̀pọ̀lọpọ̀ ní ẹ a gbọ́dọ̀ ṣe sùúrù díẹ̀ àti ṣe sùúrù sùúrù náà la dẹ̀ ṣe ń ṣe èèyàn kan ò lè sọ pé a wọlé lọ pààyàn kankan àbí a ṣe jàǹbá a máa ṣojú òpó sílẹ̀ náà fún ìtẹ́ bá fẹ́ bá wa dá sí ètò ti ọ̀sán yìí àmọ́ ẹ jẹ́ ká remain focus bí ṣe máa ń sọ plus forty four seventy four zero four four zero five nine one seven òun ni nọ́mbà tí ẹ máa fi bá wa sọ̀rọ̀ mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí o nígbà tó ń ṣe ìlọ́ra dè lélẹ́yìí gbogbo àwọn nǹkan tó yẹ ká máa fi develop ká fi paṣu wọlé kówó fi lè máa wọlé ní àwọn communities wa bọ̀ nígbà tí kò bá sí security ṣé ìwọ lè lọ sí ìlọ́radè lóòótọ́ tó bá tẹ̀ ń ṣe náà bóyá níjọ́ yẹn nìkan wàá gbé security síbẹ̀ nítorí àwọn gómìnà àtàwọn olóṣèlú tó ń bọ̀ àtàwọn dignitaries then kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe tán níbẹ̀ so a kí kábíyèsí lẹ́ẹ̀kan sí i so ẹ̀yin tí ẹ̀ bá mọ ibi tó ń pè ní ìlọ́ra wọn náwọn oríṣiríṣi event tó máa ń ṣe láàrẹ̀ náà náà ń pè ní ìlọ́ra day mo kí gbogbo ẹ̀yin community so it's an avenue for cultural display community development ilẹ̀ yorùbá tóbi gan àǹfààní pọ̀ fún gbogbo wa ó máa tó wa jẹ ọ̀yọ́ state nìkan ó tó gbogbo wa pín láti máa jẹ nínú ẹ̀ ká má jẹ́ tí wàá sọ pé ondo ogun state kwara kogi àwọn kan tẹ̀ ń bí mi pé Koiki mo post map kan pé mo fi kogi sí ni ṣé kogi òun ṣe ọmọ yorùbá ni kogi ọmọ yorùbá ni nígbà míì náà kò ń ṣe gbogbo nǹkan náà táwa náà bá post torí pé a post ẹ̀ káwa sọ pé a yọ kogi kúrò a ti ṣe a ti sọ̀rọ̀ nípa province tàbá rántí tàbá lọ sórí website mi so I ma move around today because eh, n tó gbé wa jáde gangan ni tolóyè gbòòwò so ó bẹ́tà ká kàn continue program yẹn ká má tún move lọ sí pé mo máa end program àtún máa padà wá mo dẹ̀ ti kọ́ ti ibi tí mo need gangan látara ibi tí mẹ́sẹ̀gì tó lóye fún mi ṣẹ́ so that kò ní wà too long nínú program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó lẹ́ẹ̀kan sí ẹ bá wa sọ fún engineer Ṣèyí Mákindé pé àmújà wa o àbáyàn kankan já o torí pé nígbà tá a fẹ́ lọ sí ìgàngán bó ṣe sọ pé olóyè fi wá dà lúrú nìyẹn a dẹ̀ mọ̀ pé olóyè ò ń ṣẹni tó ń dà ìlú àjìjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni and it is a right so kò dẹ́n ṣe tí a máa ma sọ pé ẹ kò ń ṣe right ẹ̀ so lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o mo fi lọ mú bi tí ìbọn dàbò tẹ̀ ló wà gbọ̀nsẹ̀ tẹ bá rántí ta fi sọ province mo tẹ̀ fi ṣe ẹni tó bá tẹ̀ ń pè léni àfa a máa ṣe program kan mo fẹ́ kí gbogbo èèyàn ní community yín gangan títí dé local government yín mo fẹ́ kẹ́ máa sọ kí ni wọ́n ń ṣe níbẹ̀ ká ní as a record so bí a máa ṣe program yẹn níjọ́ kan mo fẹ́ mọ̀ ní community yẹn kankan kí ni wọ́n ń ṣe nínú community yín ní local government ẹ ká lè fi sọ pé yes lọ́jọ́ iwájú àwọn nǹkan tá a máa lè develop nìyẹn so tá a bá jókòó pé àwọn àgbáyé máa jẹ́ ká lọ just like that tá a ṣe wàhálà èèyàn kankan ò fi jẹ́ kí èèyàn kankan free bá a ṣe ń ṣerú yẹn ó pé wọn gbogbo ẹ̀ náà láti sọ lóríṣiríṣi so bọ́ mo fẹ́ lọ mú àwọn province yẹn wá I think we have it somewhere oríṣiríṣi document la ní lórí website wa people àjọ ẹ̀kọ́ ti like gossip mo sorry gan ọmọ Yorùbá like gossip gossip yẹn la fẹ́ and I don't blame us because you know it it ẹ eh, òun lélẹ̀ tẹ bá rántí kò ṣe é expand dáadáa ẹ rántí pé we had all these put out at some point nígbà kan fẹ́ràn pé mo ṣì ní lórí software mi but eléyìí ò ní jẹ́ kí n pull it out ní ok I lè change the frame yẹn yá no kò ní lọ bẹ́ẹ̀ kò ní lọ bẹ́ẹ̀ náà. No that father said. So I think I have to bring it back again in a way that Ali expanded. So we have different provinces, Nile Yoruba, different provinces that are doing different things. So, so I'll have to do that some other time because kò fún mi ní opportunity láti láti expand so but ẹ bá lọ sórí website mi ẹ rí gbogbo province yẹn ìjẹ̀bú province kìnní kan province bishop adesina ló put it ló put it together so we're gonna leave that um, then let's come back again not yet so if eh, there's a lot of history sílẹ̀ yorùbá but nígbà tí àwa gan fúnra wa gan sẹ̀ ah document history wa so And Elora is a beautiful place. At, at least I've seen it a little bit, you know, while I was preparing for this program. There's a lot of opportunity tó pọ̀ fún gbogbo wa, but nígbà tí opportunity yẹn wọ́n ti hold wa padà sẹ́yìn. What is the history of Elora town? Historical fact and record reveal that Elora was founded, ẹ máa gbọ́, by a famous hunter known as Akibo between the 15th and the 16th century. These are the things tó yẹ ká fi mọ́ra wa but now a ní history kankan kò wà documented kò sí website fún website fún ó yẹ kí irú palace yẹn yẹ kán ní website kó wà in details so that tíyẹn bá gbọ́wọ́ lé báyìí à lè máa rí nǹkan kan mú jáde níbẹ̀ there's a lot of work that needs to be done eh? so irú bàbá yìí ní sèmi ò tẹ́ founded by a famous hunter ta ni famous hunter yìí ta ló mọ̀ tẹ́lẹ̀ these are a lot of things that we don't know àmọ́ àtẹ̀ tí mo ra wa dáadáa tàbá dẹ̀ sọ tàbá wí àwọn kan ní ká ṣọ́tọ̀ ẹ́ fifteen sixteen century tó ń sọ ìkò tí sinmi ọkàn tó ń jẹ́ nàìjíríà mo ń try láti wá history yẹn jáde ṣe jẹ́ ká lọ sí naira land ká wò bí wọ́n máa fún wa ní kankan so let's read a little bit from, you know, from the information tafe kai látara àwọn tó ti ṣe research díẹ̀ lé lórí àìrangbó tá à ń sọ lélẹ̀ ẹ support media ẹ fún wa lówó ká lè máa wọnú gbogbo àwọn community ká lọ máa project ẹ̀ ká àwa ní time aláwọn ọmọ tó wà nísàlẹ̀ àdé employ one or two three more people àrí yẹn ṣe so how do you ṣé àwọn atajọpọ̀ sí ìlú òyìnbó ní ìyàn mélòó ló mọ ìlọ́ra tàn tẹ́lẹ̀ tó bá ṣe pé wọ́n pariwo síta pé fúlàní pa wọn ìyàn mélòó ló mọ. we have two mo kí ìyàwó Ifádòyìn Akíndélé George ẹ ṣe gan ni mọ Tokyo underscore seven seven eight mo kí ẹ kẹ́kẹ́ cruise mo kí ẹ sórí ètò we have so many things to talk about twenty twenty two ni wọ́n ti kọ rìpọ́ọ̀tì síta ìyẹn lórí naira land ẹ jẹ́ ká jọ kà díẹ̀ ká tẹ̀ mọ history yẹn díẹ̀ nípa ìlọ́ra land there are so many villages towns àwọn bòmí ibi ibi kékeré nílẹ̀ yorùbá but ibi nǹkan tó gbé dání kò ń ṣe kékeré rárá ẹ jẹ́ kí n reduce the camera tèmi ẹ so gbogbo kinní yìí ó involve owó we need to do a lot of research research work gangan ní ló wà lára iṣẹ́ ta fẹ́ ṣe tó pọ̀ jù náà kátẹ̀ tó débi tá à ń lọ tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ló mọ máa wá fọ́ǹdẹ̀ ẹ jẹ́ káwa sì bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ bó tẹ̀ jẹ́ pé state kankan la bá ń lọ ogun kan táwa fẹ́ ṣe nìyẹn ṣé nígbà táwa lówó bàbá ṣe fẹ́ ṣe nígbà tó o bá sówó láàkáǹtì mi ṣé màá kàn gbá àwọn ọmọ dìde màá ní ẹ máa káàkiri o so kò possible so we can only do what we can do but uh, you know taba ti dé taba ti dé country wa àlọ́ máa ṣe èyí tó kù nígbà yẹn so ìtaba lè ṣe nísìn la máa máa ṣe so a máa kà ìtaba lè kà lórí social media báyìí náà nígbàjọ máa kà báyìí ni so let's just uh, you know, continue with the program so mo kí gbogbo alẹ́ nǹkan sí òjò àlálùbáríkà lówùrọ̀ yẹn nísìn ẹ́ nílẹ̀ Yorùbá náà nísìn àwọn òjò tá nídìí ní omi òjò báyìí èèyàn máa ń mú ni nígbà téèyàn wà ní secondary school lára àwọn omi tó pure ni omi òjò mo kí ẹ Gani Olóyèdé mo kẹ́yìn tẹ́wà lórí mixlr ẹ máa ní full broadcast lẹ́nu because we started with a full you know, uh, so at, at least you have about two hours so hopefully by that time gan àti fi máa round up mo kí comrade Ògúnmọ́lá ní Ṣèyí Mákindé need a serious scale where are they packing the security boat mo kí bàbá wa Fatai Ọlálẹ́kan mo kẹ́yìn tẹ́ darapọ̀ mọ́ wa lórí mixela we have about eight of you ẹ ṣé gan ni mo kí yín o ẹ bá wa ṣíà líǹkì yẹn náà síta fáwọn tó bá mọ̀ nípa ẹ̀ Sankey mo kí ẹ Ọlákúnlé káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí mo kí bàbá Akíntóyè kọ́lọ́n ọba Elédùmarè kó túbọ̀ bá wa lọ́rọ̀ ẹ̀ ní kó jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ fún wa ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí ẹ bá sọ fún kábíyèsí ìlú lọ́ra pé ìgbé wọn ti dọ́dọ̀ olóyè Ìgbòho ó máa kàn sí láìpẹ́ àdìsọjù bẹ́ẹ̀ lọ ó dẹ̀ ti wà nísàlẹ̀ I will say more than that bí a fúlàní ló nílẹ̀ ni bí àwa la ni ó kù díẹ̀ so ẹ jẹ́ ká lọ sínú history of Ìlọ́ra nígbà tó yẹ pé lára nǹkan tá a gbé wálé náà nìyẹn Ìlọ́ra a community located in Afijio local government area of Oyo State ẹlòmíì ò tẹ̀ mọ̀ how big Oyo State is àwa wà níta à ń ṣọmọ ọ̀dọ̀ à ń fọbọ́ à ń wa uber à ń drive where we can kódà tí tí Ọ̀yọ́ state bá develop kí ni mo fẹ́ máa ṣe ní London kódà iṣẹ́ tí mò ń ṣe nílùú òyìnbó màá wá ṣe ní màá wá ṣe nínú Ọ̀yọ́ gbogbo ò lè wá nísìn nítorí pé intimidation ti wà kò ní rule of law ó dẹ̀ tún wà lábẹ́ ìlú wèrè kan tó ń pè ní Nàìjíríà tó ń dàrẹ́tì òfin tiẹ̀ tí kò ní favour mi ìlú yìí nísìn wọ́n máa increase salary láti ten pound forty two lọ sí eleven pound forty four kan ẹ akọ̀jókòó síbí báyìí àyà sometimes ẹ̀tẹ̀ mọ bínú tẹ̀sí máa ń bíyàn ẹ rò pé akọ̀jókòó sí lóyìnbó à ń gbádùn ni ìwọ náà máa bọ̀ níbí báyìí kó wá jókòó síbí báyìí náà ẹ wọ́n bà gbogbo fámìlì jẹ́ òun ló ń ṣọdún ní Ramadan nísìn àwọn fídíò kan tí wọ́n sẹ́ndì sí mi àwọn àwọn bírọ́dà mi nílé wọ́n pẹran wọ́n ń ṣàṣù níwọ̀n bá tọ́ lè rọra ṣe ìlú gbogbo náà lẹ́dá àwọn fídíò yẹn ẹ nǹkan fresh a máa jẹ nílé adìyẹ wàá ṣẹ́ni kọ́ bẹ́ẹ̀ lọ pa ni ṣe rò pé bá ṣe ń gbé nílùú òyìnbó tí à ń gbé nílùú àbí ó pé wa dá ní ó jẹ́ ẹ̀ka tẹ̀tù máa lọ jùlọ gan I don't understand ẹ ẹ ń dúró de àwọn diaspora irú àwọn Akínwùmí Adésínà àwọn tí wọ́n ráyè àwọn tí wọ́n tẹ́pẹ́ ayé wọn wọ́n ń gbádùn ni helicopter lọ fi ń gbé wọn káàkiri àti private jet onígbà tí helicopter wọn bá laná tó fọ́ síbì kan la máa gbọ́ pẹ̀lú ṣáà wàá mọ̀ pé irú bàbá ayé ti ní helicopter ló gbé káàkiri tó bà gbogbo báńkì ní sísítẹ́mù ilẹ̀ Yorùbá jẹ́ àwọn náà bà banking system jẹ́ olórí burúkú Sanusi yẹn ọmọ àlè pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ Ọ̀yọ́ state a bá mọ bó ṣe tóbi tó ó jẹ́ ká ní so many things amenities oríṣiríṣi táwọn máa ṣe nínú bẹ̀ tó máa máa tó yẹ pé plane máa máa land ó máa máa take off ni á máa land á máa take off ni ọmọ Yorùbá kúrò ní sá lọ sí á lọ sí Maraka ní Cairo àbí Egypt á lọ máa ṣọlódé láti London ṣèbí Nàìjíríà ló yẹ kó wá bọ̀tọ́ bá wá sí Nàìjíríà fámílì ò ní jẹ́ kó gbádùn nígbà pé fámìlì gan ọ̀gbà ó ní nàìjíríà nígbà pé ìyà ń jẹ yí ààrẹ jókòó síbi à ń sọ fún gbogbo wa pé ẹ jẹ́ ká dìde lẹ́ǹkan kí gbogbo wa máa lọ ẹbí ká ṣọ́tọ̀ ìyà tẹ́ máa jẹ òun ló lọ lọ́nkàn yìí Ìlọ́ra a community located in Afijo local government area of Oyo State was founded by a famous hunter called Akibio mo rò pé mo pronounce it dáadáa Akibio irú àwọn ilé ìnísìn irú àwọn tá a lè Akibio yìí ó yẹ ká mọ̀ tán ẹ̀ dáadáa ẹ so irú ọ̀ǹtà yìí ló wà nínú ìlú yẹn làwọn aráàlú yẹn gan bẹ̀rù kí ló dé ta i don't even understand ah, mo tẹ mọ bíá bí àwọn fúlàní mọ ọmọ kan tó rí nìṣe fún wa gan ta wá di àti wá di ọ̀dẹ̀ àti dundus ẹ má bínú pé uh, sometimes a máa ń bú àwọn ọmọ yorùbá èmi náà wà rárá yín àwa dàbí àwa dàbí ṣùgùnmù àwa ń sunkún wá síta ah, nǹkan kan ló máa nídìí sí kankan wọ́n wọnú gbowó wọnú oko wọ́n ń jọko wá àwa jókòó àwa ń ṣe bí ọ̀dẹ̀ à ń ṣe bí à ń ṣe bí ẹni tó rí wa ò pé rárá ah, ọlọ́run bá wa dúpẹ́ fún bàbá olóyè Ìgbòho ọlọ́run bá wa dúpẹ́ fún ọlọ́run nìkan ló lè bá wa dúpẹ́ fún ọlọ́run nìkan ló lè bá wa dúpẹ́ fún because òwúrọ̀ la ti ń gbọ́ ní sí famous hunter kan wà ní ìlú Ìlọra yẹn nígbà kan rí ní fifteen sixteen century ṣé irú àwọn bàbá yẹn nísìn ṣèbí àwọn kọ̀ọ̀kan ló ń lò níjọ́ náà lọ́hùn ó o who was on an expedition according to historical facts and records expedition yẹn ni mo sọ̀rọ̀ lé lórí títí títí lánàá pẹ̀lú lugard tí mo ní kò rí lọ́ọ̀bù lugard ò rí lọ́ọ̀bù ní England ó wá fáwa ní lọ́ọ̀bù lọ́ọ̀bù yẹn náà là ń lò ní sí tí kò ṣiṣẹ́ fún wa tá à ń pè ní Nàìjíríà táwa ń tanra wa eléyìí ò ní kankan ṣe pẹ̀lẹ́sìn kò sẹ́ni kankan tó ń báyàn kankan ja ìsìn ọ̀rọ̀ ayé wa lélẹ́yìí ọ̀rọ̀ ayé wa tó ti lock sínú nàìjíríà tó ṣiṣẹ́ òun là ń sọ̀rọ̀ ẹ̀. And at the end of the day, it doesn't seem that many people understand why we are asking for Yoruba nation. Ẹlòmíì rò pé bí àtẹ̀bínú sí Tinubu, kí ni kàn mí pẹ̀lú Tinubu? Ọmọ Tinubu ń gbádùn, Tinubu fún ara ẹ̀ wà òkè. Pátápátá aṣọ ọdún mẹ́jọ, àdẹ̀ lọ, tó bá wà lọ, kí ló máa kù? Ẹ bá bínú àwọn ọmọ ọdún wa wà ń lé oṣù gbogbo noise time bọ́ ní background yẹn ara àjàsánú program náà ni. So he settled in the land and later discover his richness. Wọ́n ní bàbá yẹn ló ló ló ló discover ìlú Ìlọ́ra yẹn ní fifteenth and the sixteenth century. Ṣẹ́rí èmi máa ń láìkì kí n máa rí fifteenth and sixteenth century yẹn. Ó máa ń jẹ́ ká mọ̀ pé ilẹ̀ Yorùbá ti ń bẹ tipẹ́tipẹ́ so kí ló dé tọmọ Yorùbá lè máa sọ fún wa nísìnyí pé ká sèbù Nàìjíríà kí ló fẹ́ sèbù Nàìjíríà kí ní kùn wà ti Nàìjíríà kí ni ok kí ni partnership wa àti Nàìjíríà kí ni kí ni Nàìjíríà ní ṣe pẹ̀lú wọ kí ni àǹfààní Nàìjíríà fún wọn nísìnyí sọ fún mi òkè òfé sèbù nàìjíríà ìyí sport nísìn tàbá fẹ́ lọ gbá football wọn mọ ọmọ ibo wọn mọ ọmọ hausa wọn mọ ọmọ ṣèkírì tó o mọ̀ pé tàbá ti gba country wa àwa nìkan la máa jẹ́ team player tá a máa wà níbẹ̀ kò ní sẹ́nì kankan ká tó máa lọ máa pọmọ ibo kan àbọmọ haúsá kan àbọmọ ìbíbò kan tó máa darapọ̀ mọ́ wa ká bá fẹ́ lọ gbá football àwa nìkan la máa jọmọ yorùbá níbẹ̀ basketball the same thing volleyball the same thing àwa nìkan la máa iṣẹ́ máa wà fún gbogbo wa báwa náà ṣe ń wáṣẹ́ káàkiri a máa ní enough àwọn èèyàn máa ṣiṣẹ́ lọ́dọ̀ wa ṣe ṣe ó dàgbà ẹ̀ tí understand nǹkan tó mean pé tá a bá gba country wa it will be a country that àwa la máa kọ́kọ́ gba gbogbo iṣẹ́ ok ìlú yìí nísìn àìmọye àwọn tó ń wáṣẹ́ tó ti ríṣẹ́ nísìn ó ní kẹ́ẹ̀kan nísìn ó ń sunkún ni ẹ jẹ́ wo bí mo lè mú jáde lórí Instagram ó ń sunkún ni ó ní báwo lòun ṣe lè apply fún iṣẹ́ títí títí tí kò má ríṣẹ́ pẹ̀lú gbogbo qualification wọn ó dà pé ẹ̀ tí understand why we are saying we want Yorùbá nation ẹ kò rò pé ara ń kan wá inú bí wa no resident loot rice from Kebbi government palliative ó ní ẹ̀ again ebi náà ni ẹ́. Eh? Kebbi State òun ni wọ́n náà ń jí ráìsì káàkiri nínú ibi tí gọ́ọ̀mẹ̀ntì tọ́jú ẹ̀ sí nígbà tẹ́bí bá ń pa àwọn èèyàn ibẹ̀ kọ́ ìyẹn tẹ̀kọ́ mo fẹ́ lò nígbà kejì láti fi lọ mú fídíò yẹn jáde ọmọ yẹn ń sunkún ni gbogbo alátìrí ìyá arúgbó kan náà tó ń sunkún òun àti bàbá àwọn àtọ́kọ ẹ̀ tọ́ná àwọn àwọn òrè oúnjẹ jẹ ìyànká wọn máa fún wọn lówó irú àwọn nǹkan táwọn èèyàn fẹ́ máa dáwó fún nìyẹn ìjọ ọ̀la fẹ́ máa ṣe gbogbo yẹn dà máa dáwó fáwọn èèyàn ebi ń pa wọ́n lẹ́nu àdáwó síbẹ̀ ebi ń pa èèyàn kan lọ́la àdáwó síbẹ̀ a ní ká ṣe system tó máa ní welfare tó máa tọ́jú gbogbo wa in one go ìyẹn làwọn ń sọ. ẹ jẹ́ lọ mú fídíò bèbí yẹn wá fún wa kò tí ì lọ jìnnà láàrin kó ṣe nígbà ṣe pósítẹ̀ láìpẹ́ yìí. ọmọ ẹ̀ ń sunkún ni ó ní pẹ̀lú gbogbo qualification òun òríṣẹ́ ẹ máa jẹ́ kí olórí burúkú rẹ́nà yẹn kó máa kàn yín pé Eh, nàìjíríà máa ṣiṣẹ́ eh, ẹgẹ́ ẹ̀ lélẹ̀ ẹjẹ́ agbọ́n kan tó sọ níbí. Right now, I don't even have the right to describe how frustrated I am. because how do you go through the first stage, the second stage, the third stage of a job application process, and they now come and tell you that uh, they regret to inform you? Or we didn't to inform you. We absolutely hate to inform you. this is not the time for you to tell me that my application was tight. If my application was tight, then why didn't you give me the job? And why were you kicking with me during the interview? Why were you laughing with me, making me feel so cool? Like, oh my god, I was finally going to get this job. But no, I'm coming back from school tired. And then I'm just, you know, trying to even just make myself happy. And I reach here and I, am not seeing email from you that you hate to regret to inform. And what do you want me to again to actually really show you that I'm in need of help? How can you be using this long time to be job hunting? <sighs> What's this meal? Like I don't know if we're really doing this, but I'm really tired. I'm I'm so I'm so tired. I'm so exhausted. I'm so frustrated. I'm so everything. I'm just, I'm just. ṣé ti rí pọ́nmọ Yorùbá ni ó ti wà tired ó ti wà frustrated ìlú òyìnbó ló wà tó ń wáṣẹ́ tó ríṣẹ́ ṣe rò pé tí ó bá wà ní Ọ̀yọ́ state ṣe rò pé léyìí àníríṣẹ́ fún pẹ̀lú education tó ní iye là ń sọ fún yín lóòótọ́ ó lè jẹ́ pé at some point ó sì máa padà ríṣẹ́ but tó bá yẹ kó kàn fẹ́ ṣe basic job care work ẹ irú àwọn tán ní kẹ́ máa gba cos fún tí gbogbo tí òyìnbó òyìnbó ń fún wa ní cos ká wá máa ṣe care láti tọ́jú àwọn arúgbó wọn ní bíbà àwa dẹ̀ ní àwọn arúgbó nílé tí à ń jẹ tẹ́bi ń pa àbí gbogbo ọ̀rẹ́ àwọn arúgbó tí tó ń kọ̀ǹplé pé ebi ń pa wọn ṣèbí gbogbo alárí fídíò yẹn wọ́n ti náà máa fún wọn lóúnjẹ fún ọdún kan òkè tó bá fáwọn ilé lóúnjẹ fún ọdún kan ta ló máa fáwọn tó kù gbogbo aláwo fídíò yìí. ọ̀gá mi ló kò wò ní gbọ́kọ̀ ká. ọwọ́ dànù àbá àwòdànù fún mi lọ́wọ́ kí n fi jẹun bóyá àárọ̀ ẹ lọ́ọ́ ṣe ń tọ́ fẹ́ ṣe fún mi lọlé àfìyà gidi sínú ayé ebi ń pa mí ara mi ń gbọ̀n wọ́n lẹ́sẹ̀ yẹn gbé wá. ọmọ síwájú rẹ̀ gbọ́ ni gidi. ne bọ́ lè bọ́ lè gbọ́ ni gidi. mú mi lọ́wọ́ kí n fi gbà. lọ́wọ́ mi kó wájú ọ̀rọ̀ alẹ̀ fún mi ni ọ̀dọ́ mi lókòwò ni mo kọ káńtà sí ọwọ́ dànù àbá àwọ̀ dànù. ṣẹ́rí situation so now everybody fẹ́ fáwọn ìyá yìí lówó everybody fẹ́ dá sínú bẹ̀ kọ́ lè bá ṣe kí ni kọ́ lè bá rí mi mo kí àtó bí mi lọ́mọ ẹ káàbọ̀ sórí ètò mọ́ adẹ̀kú weekend tó ṣẹ̀ lọ yìí adẹ̀kú palẹ̀ mọ́ oṣù tuntun tá a tún wà náà ẹ̀kọ́ lọ́run ọba Elédùmarè ẹ́ so ó ràn pé yìí tẹ wà nílé ẹ tẹ pé àwa tá wà níta náà we are pleased to be here Ọ̀yọ́ state náà ń sọ̀rọ̀ ẹ̀ nísìn Ọ̀yọ́ state nìkan ó tó gbogbo ọmọ Yorùbá láti ṣe so much láti ṣe research láti develop láti grow àwa wà nídìí ràtìràtì àwa dàgbà tẹ́ pé wọ́n fi nǹkan wọ́n fi dè wá mọ́lẹ̀ pé ká má dìde adẹ ní pé kí gbogbo àjọ dìde together ìyá kan dé ó da gbogbo ẹ̀rú náà ó mú iná àjò ó pín sí méjì òun òun òun òun ti declare Yorùbá nation ẹ̀mí mímọ́ lòun bá ṣiṣẹ́ ń tiẹ̀ ẹ mọ̀ pé ẹ̀mí èṣù làwa ń lò òun nìkan ló ní ẹ̀mí mímọ́ lára ẹ̀yin ìyá tó kù ẹ̀lẹ́mìí mímọ́ lára àwọn bàbá tó kù àlẹ́mìí mímọ́ lára òun ló máa òun nìkan lọ náà fún ní ló fún ní tẹ́ḿpìlẹ̀tì yẹn tó wá fẹ́ sìkí ẹ̀ ó wá kó àwọn ọmọ Yorùbá kó wọn sínú ògbò àwọn olóṣèlú ń ṣe tiwọn àwọn àgbẹ̀ olúkálukú ń ṣe tiẹ̀ wọ́n kọ̀ mọ́mọ́ wọ́n kọ̀ wọ́n di ayé wa padà àdẹ ní pé ayé tó hò dì í ẹ jẹ́ ká múùfù kúrò nínú ayé tá a wà yìí àwọn kan tí anáwọ̀ kan ti ń sọ̀rọ̀ twenty twenty seven ẹ jẹ́ ń lọ òbí àmàrí bọ̀bọ̀ yẹn ó ní kó donate five five hundred naira àwọn five million Nigerians bọ̀bá yẹn wà lórí social media mo kí ẹ Simon Ekpa kú iṣẹ́ takuntakun màá ò tí bá lè rí bọ̀bọ̀ náà tí bá bá pàdé mo kàn rán torú kinní kan mo ló ń jẹ́ something like that ẹ àwa kan wà níbí báyìí à ń sọ pé ẹ jẹ́ a kúrò nínú Nàìjíríà Nàìjíríà yóò gbé wá òṣìṣẹ́ fún wa àwọn kan nínú o a máa a máa wá prepare fún Nàìjíríà kó ṣiṣẹ́ báwo ni Nàìjíríà ṣe fẹ́ ṣiṣẹ́ fún yín ọ̀nà olóòmà gbà ṣiṣẹ́ màá wá fídíò ẹ màá tí bá ti rí màá àwádùn létà mo lè sọ pé bí báyìí ló wà nísìnyí so ẹ jẹ́ ká kọ́ntínú lórí ntànká lọ nípa ìlú ìlọ́ra mo kí bàbá wa kẹ́hìndé ọláṣẹ́ni mo máa ń kẹ́yìn olólùfẹ́ wa lọ́tún tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ̀yin tí ìbáyìí tí rí yín kà orúkọ yín ẹ má fi ṣèbí nítorí pé behind the curtain ẹ̀yin wà. so now the fifteenth and the sixteenth century èmi máa ń láìkí fifteen and sixteen century that means pé a ti ń bẹ before Nigeria ìyẹn la ní ká padà sí àwa la ní ilẹ̀ yẹn ilẹ̀ yẹn gbọ́ngbọ́n àwa la ní orúkọ yẹn la kàn máa ní àlò mọ́ kò sí nǹkan kan tó ṣe ilẹ̀ wa ilẹ̀ wa wà buoyant ó wà very fertile oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ oríṣiríṣi nǹkan àmúlù tó lè ṣàǹfààní fún wa tí a lè fi develop ara wa ká tètè máa ní káwọn kan tó wá assist wa torí pé tá a bá gbalẹ̀ yorùbá a máa ná àwọn tó máa tún wá ṣiṣẹ́ fún wa báwa náà ṣe lọ́ ṣiṣẹ́ níta a máa máa kọ́ hòtẹ́ẹ̀ ńláńláńlá a máa máa kọ́ ilé ńláńláńlá a máa máa develop a máa máa ṣe education research in tó bá mọ̀ ló máa ṣe o lè ṣe gbogbo ẹni tó bá mọ̀ náà ló máa máa ṣe wà á dẹ̀ máa develop lé lórí bí àwọn indian ṣe ń develop àjókòó sínú dọ̀tí àjókòó sínú ibi tá a ṣe mú pure water àjókòó síbi tí kò síná àjókòó síbi tí tá a bá rìnrìn three hours ó likely pé kí àwọn kan pa wá lọ́nà àfẹ́ tó bá ní ayẹta tó dúró dáadáa torí kò sí gbogbo ọmọ Yorùbá ló dẹ̀ ní gbogbo kìnìyàn lára sọ àbátà ní lára kí ló máa ṣẹlẹ̀ wàá pọ̀ pààyàn dànù ni. The community is bounded by Awerele River to the south and Abojupa to the north. Ẹ wò, a ní omi, a ní omi tó ń ṣàn tó lè fún wa ní so many things ta lè fi gbóríṣiríṣi nǹkan wọlé ta lè fi create a pot but irọ́ inú ìyà yẹn la ṣáàfẹ́ ká máa wá tẹ́tẹ́ ń kọbọ̀ gbogbo wa fi lọ gbé lẹ́kọ̀ọ́ ṣé kò ní kan ló yẹ tó develop nígbà tọ́yọ́ wà níbẹ̀ Ògùn state wà níbẹ̀ Kogi wà níbẹ̀ Kwara wà níbẹ̀ àṣàǹtanra wa no problem àwa máa ma ṣe wọn bàtà àbá lè ṣe lọ títí táwọn fi délẹ̀ lérí. Ilora has 28 villages and farm settlements. 28 villages and farm settlements. The people wọ́n náà wọ̀n yan bẹ̀ bí a ti ṣe gbọ́ tó kéke síta tí bàbá wọn lóye fi sọ pé òun ń bọ̀ láti wá yọjú sí wọn. The people are predominantly farmers. Hence, an average home has a poultry farm wọ́n ní ìdílé kankan ní ìlú ìlọ́ra wọ́n níbi tí wọ́n ti ń ṣe nǹkan àgbẹ̀ tàbí pé ní àgbẹ̀ pọ̀ lóríṣiríṣi àgbẹ̀ náà ni poultry ẹlòmíì ṣe pig ẹlòmíì ṣe màálù ẹlòmíì ṣe ẹran but àwọn tó wá ń ṣe màálù yẹn wọ́n wá ń fi tí wọ́n fi disturb aráàlú ta ló sọ pé àwọn náà lè ṣe màálù fúnra wa ṣèbí bàbá owó lọ́wọ́ ló kó wọn wá láti Portugal níjọ́ náà lọ́hùn kó tó di pé wọ́n da gbogbo ẹ̀rù. It has an area of 722 kilometers and a population of 134,173 at the census of 2006 and the postcode of the area is 211 báwa náà ṣe ń lo postcode nílùú yìí postcode ló ń lò níjọ náà náà as well torí pé àwọn òyìnbó ló kó wa lẹ́rú so wọ́n ń lo postcode gbogbo ta lè revive padà nìyẹn gbogbo ta lè transform logistics lásán owó ńlá ni Ilora is the largest town in Apijo local government area of Oyo State that is ruled by a king called Akibio. Ilora land, the home of the brave that has produced great warriors. The likes of the Are Ono Kakanfo of Yoruba land and the ex Olubadan of Ibadan, Are Obadoke Iyanda Latosa. Ẹ wo àwọn èèyàn kan jáde láti bẹ̀rẹ̀ àwọn aráàlú wa ti di dọ̀ǹdọ́ọ̀sì báyìí wọ́n lè sọ̀rọ̀ báyìí torí fúlàní ti dé kò dẹ́ ṣe pé wọ́n lè sọ̀rọ̀ ìbẹ̀rù pé táwọn bá gbé ìgbésẹ̀ ọlọ́pàá àti civil defence àwọn tó máa gbèsè lẹ́yìn ní fúlàní bá ti ṣe gbọ́ nínú fídíò yẹn nígbà tí wọ́n ní wọ́n gbé wọ́n pààyàn àwọn àwọn agro rangers kàkà kan mú àwọn fúlàní àwọn aráàlú lọ mú so nǹkan bá wọn lẹ́rù nìyẹn but a gbọ́dọ̀ ní akíkanjú tó máa sọ pé enough is enough ṣé olóyè Ìgbòho nìkan ló wà ní bùkásà dúpẹ́ fún pé àtẹ̀lé ẹyọ kan látara gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá tábà tẹ̀ jẹ́ pé ẹyọ kan yẹn náà nìkan náà ni ẹ jẹ́ ká wá ká fún ní support moral support spiritual support financial support ó yẹ ká máa fún olóyè ní owó ní every month ní to the tune of eye tó bá náà ń fẹ́ torí pé bùkátà tó ń gbé síwájú ẹ̀ òun ló ń lọ náà kàn yẹn ìjọba ti àkáǹtì ẹ̀ nísìn wọn ò rówó àrówó fún wọn kò rówó gbà jáde Business. ẹ̀ wọ́n ti dàrú mọ́ lọ́wọ́ so àwa ló yẹ ká máa tọ́jú ẹ̀ to the extent of value tó bá náà ń fẹ́ bọ̀tí rọ́ àfẹ́ṣe yẹn àfi máa dáwó sí bíbà dáwó sọ̀hún let's go further àwa máa kégbe báwa ṣe ń kégbe ariwo gbogbo ní ariwo náà la mọ̀ pa ariwo náà kí ni journalist máa ń ṣe tẹ́lẹ̀ a máa pariwo náà ni tó bá yá gbogbo wa mọ tẹ́lẹ̀ tá a ṣe ìtẹ́ ẹ̀ka ṣe gbogbo alámọ̀ akọ̀ṣe parabuléètì parabuléètì ni bọ̀ ìyàn mí báyìí ọ̀ ní máa ṣe tá à ń ṣe lọ àá sì máa ṣe lọ kò dẹ̀ lè sú wa ẹ̀bá ó inbuilt ní bí bá tún fẹ́ jáde padà màá kàn lọ sùn díẹ̀ ní tó bá tún di tẹ̀ máa jáde inbuilt ní fáwọn kan kò cost me anything mo lè sọ̀rọ̀ títí di the next six hours star mi ni èyí tí mo mọ̀ ni but ìyẹn kọ́ nìkan la need a need táwọn èèyàn náà máa ní ìgboyà àlógún àti nígboyà why are we like you we are just a lazy people àwa ará àwọn Biafra tó ń ṣe àwa tún máa ń complain àwọn Biafra yẹn bó ṣe ń ṣe yẹn kọ́lá àfẹ́ fi báwọn Biafra ṣe ń ṣe ẹ jẹ́ káwọn máa ṣe bá ṣe ń ṣe yẹn bí ẹ máa gba Yorùbá nation in another thirty years thirty years from now ẹ ṣe wà lẹ́nu pé a fẹ́ gba Yorùbá nation tàbá ń tẹ̀ lọ pé a fẹ́ gba ní diplomacy ẹ̀rù kí wá bàbá kító yóò lè sọ fún yín pa máa jà bàbá yóò lè sọ fún yín especially àwọn bàbá àwọn tí àwọn tí bàbá ń bá sọ̀rọ̀ kọ́ wá máa sọ pé àmà èmi sọ pé a máa jà ni kò sí nǹkan tí nǹkan kan lè sọ sí yẹn kò sí nǹkan tá àgbáyé amẹ́ríkà ò lè sọ nǹkan kan sí yẹn amẹ́ríkà tó ń jà káàkiri ni gbogbo gbogbo ló ń bára wọn jà ṣẹ́yìn ẹ̀kọ́ máa sọ kankan sọ pé ẹ̀kọ́ máa sọ fún yín pé ẹ̀ diplomacy lè máa fi gbọ́ ẹ̀ lè gbà láíláí wọ́n sọ kò sí kankan kan pè ní diplomacy torí pé a continent yẹn wọ́n design it like that tó bá jẹ́ pé bí Europe nísìn à ń sọ pé yes so tá a bá sọ pé ẹ máa gbà pẹ̀lú diplomacy rọ́là pa a máa jà díẹ̀ ó lè má pọ̀ ni pé àníjà yẹn rọ́là pa ìyẹn lèmi ò ní èmi ò ní mẹ́nu kúrò nínú yẹn pé àníjà yẹn rọ́là pa bọ̀ká tó ní afẹ́jà náà a gbọ́dọ̀ prepare a gbọ́dọ̀ dáwó tó pọ̀ a ti dáwó a dáwó mọ́ hey gbòòs no problem ẹnu ẹni gbogbo àjọba yẹn àwa kankan máa ma gbádùn jura wa lọ ni ẹ̀ńtọ́nà bá jẹ́ kó rí bọ́ tó bá jápa kúrò ní nàìjíríà fair enough. The traditional heritage of Ìlọ́ra can be traced back to the father of the town wọ́n ní bàbá tó dá ìpìlẹ̀ ibẹ̀ sílẹ̀ tá à ń pè ní Akíbíò happy new month fún gbogbo wa he was an hunter he was a hunter and he was the one would discover the power of the land and the area in the fifteenth century kò tí sí kankan tó ń pè láwọn olórí burúkú òyìnbó tó dé yìí wọn ní bàbá yẹn ló mọ rí àṣírí ilẹ̀ yẹn pé áá ah, ah, nǹkan kan tó ń níbí báyìí lòun bá tẹ̀dó síbẹ̀ ló bá di bàbá ibẹ̀ yẹn léni nísìn àwọn ọmọ ìlú yẹn nísìn wọ́n jẹ́ gbádùn ìyà ló ń fi wọ́n jẹ ìyà ló ń fi wọ́n jẹ àwọn fúlàní wọ́n jẹ́ gbádùn ẹ wá ń jẹ́ káwọn ọmọ Yorùbá kan tọ́nà àwọn káwé òfò ọjọ́ kò sórí social media wọ́n máa ní ẹ Nàìjíríà sì máa dá o wọ́n ń build economy ẹ̀ lọ́wọ́ ni o ó kàn máa ṣe díẹ̀ ní ẹ jẹ́ ká ṣe sùúrù díẹ̀ àwọn dẹ̀ ń gbádùn wọ́n dẹ̀ fi nàìjíríà jẹ gbèsè ninety something trillion ní gbèsè tó wà lọ́wọ́ nàìjíríà báyìí forty seventy years from now àti sọ́tàn ẹ jẹ́ ká tètè bọ́ kúrò ńbẹ̀ ká wá bá ṣe máa gba ṣí àtiwá níbẹ̀ ká mú bá ṣe máa san padà fáwọn tá a jẹ gbèsè. bẹ́ẹ̀ ni ìyá jẹ pírìgìdì sí wọn lára bẹ́ẹ̀ ni bàbá mi Adéọlá Samuel ìyà yẹn làwọ̀ fi jẹ́ kí ìyà jẹ yín kó lọ sí ọ̀sìpítù kó rẹ́ tó máa tọ́jú ẹ tí nọ́ọ̀sì ò ní máa fọ etí ẹ mọ́ bẹ́ẹ̀ pé ṣóun ní kó máa bá rẹ sùn. Ah, Lady K wà lórí program mo ti rí tó ti ń kí káàbọ̀ sétò Lady K ó ti wà nínú bìkan nìyẹn bíyà lórí Facebook ló ti ń wò mí kọ́sí mo rí lórí YouTube mo kí ẹ sísítà mi dáadáa ọlọ́run bá ń dúró tiẹ̀ bá máa wà pẹ̀lú àwọn àti àwọn mọ̀lẹ́bí a gbìyànjú gbìyànjú náà là ń ṣe kò dẹ̀ ní sú wa láéláé The tradition of Ilora can be traced back to the father of the town wọ́n pè ní bàbá kan ní Akibio? wọ́n ní ọdẹ ni bàbá náà níjọ́ náà lọ́hùn òun ló òun ló òun ló ń rí pé á ilẹ̀ yìí nǹkan dùn níbẹ̀ ní fifteenth century. The acclaimed men refer Ilora to be a land of fertilizer fata, which is ìlú ọ̀rá òkè Ìlọ́ra ìlú ọ̀rá ṣẹgbọn ẹwo ẹwo ẹwo ẹwo ẹwo èdè yorùbá ìlú ọ̀rá nǹkan tó dún mùdùmùdù and they later call it ìlọra so wọ́n ṣe join ẹni tẹ́lẹ̀ ìlú ọ̀rá wọ́n bá kó méjèèjì papọ̀ pé ìlọra so ìlọra is regarded as one of the prominent towns among the other apigeo towns and it has the most widest area of land because of its traditional heritage of obanako deity gbogbo àwọn èèyàn ní síbi alọ́tẹ̀sí ń bọ́wọ́ àwọn báyẹn mọ́ àwọn déètì ọ lè má fẹ̀ bọ́ ọmọ ṣé ṣé ẹ̀hún tí ebi tẹ̀ ń pa máa rántí kọ́ fẹ́ bọ̀ kankan ẹ rò pé ìsìlá tó bá dífá nísìnyí mọ̀ pé tán máa ní kó lọ mú aláàtì wá fi ṣàwọn ètùtù yẹn ìyẹn ló ń jẹ́ káwọn èèyàn sá fún lọ́mọ dífá because ó easy kọ́kọ́ pé Jésù ò nídìí láti kọ́kọ́ ṣe anything àkọ́kọ́ pé dáadáa pàtẹ́wọ́ rẹ̀ ò kọ́rọ́ rẹ̀ lè dáa yọ tó bá dẹ̀ yá dẹ̀ lóhùn but nísìn tí fá ba tó bá dífá nísìn wa á mú àwọn kankan jáde wọ́n lè ní kó lọ bọ èṣù kó lọ bọ Odùduwà àwọn nǹkan yẹn nísìn tó bá calculator wọ́n lọ ní kó lọ mú twenty thousand wà ti fẹ́ rí wà ni èyí tó ń jẹ́ kí gbogbo àṣà kúrò nílẹ̀ àwọn kiri yẹn ni àdúgbò àwọn nǹkan táwọn òyìnbó sọ so ó pè wọ́n sì wọ́n sì ń tọ́jú àwọn déètì wa yìí tó wà ní ìlú ọ̀rá àbí lọ́ra ni the Òkè Pópó deity and the ọ̀dọ́ Ìsanmí Obanako is a deity that save or that the populace of Ilora regard as their saviour. So ìyẹn wà bẹ́ẹ̀ lọ bọ́ kó bá yín bá Fúlàní jà bí ẹ ti pátì láti joy I don't know ẹ má bínú kábíyèsí bẹ̀ because tó bá yẹ pé à ń bọ̀ ni kò jẹ́ kí a tún máa bẹ̀rù fún kankan but notwithstanding. According to the history according to the history The deity is located and possessed by a tree in an area in Ilora called Ibode. The tree is tied with a chain, which is believed that whenever there is a war, Togubawa, the tree will save them from any kind of war they may be if they pull this chain. Ẹ má lọ pa nísìnyí láì tí rẹ́dí káwọn nǹkan mi máa lọ máa jáde o, tàbá ti rẹ́dì ní ká fa gbogbo àwọn nǹkan yẹn. Ara sọ pé ilẹ̀ Yorùbá ní nǹkan rẹpẹtẹ àmọ́ àwọn olóṣèlú àwọn náà ń ṣe the opposite káwọn kìnìyàn bá bá dìde Bàṣá dúpẹ́ pé àwọn onílẹ̀ ti tẹ̀lé wa lẹ́yìn ìyẹn ni gbogbo àwa ṣe dúró báyìí if not wá ti knock wa bàjẹ́ ẹ rò pé ojú lásán níyàn kan dúró máa bá gbogbo gbogbo àgbáyé sọ̀rọ̀ ni ẹ rò pé Nàìjíríà nìkan là ń bá sọ̀rọ̀ ni ẹ̀yin mọ àǹjọ̀nú tó wà ní gbogbo àgbáyé tó ń wojú wa lójoojúmọ́ bá ṣe ń jáde ni ẹ jókòó síbẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn onílẹ̀ nìyí torí wọ́n mọ̀ pé tá a gbé dání ó ju agbára wa lọ ó ju ọgbọ́n wa lọ ó ju iye wa lọ ìtàn sọ síta lójoojúmọ́ jẹ́rò pé jẹ́rò pé nígbà kan wọ́n lè sọ síbí wọ́n lè sọ bẹ́ẹ̀ rí ni àwọn onílẹ̀ ló dé mi pé ẹ̀yin ẹ máa sọ nǹkan bá fẹ́ fi yín ṣe àwa wà lẹ́yìn yín bí dẹ̀ ṣe ń sọ èmi láti jọ́ta ti bẹ̀rẹ̀ èmi máa ń sùn máa ń jí ni gbogbo làlá kọ̀ọ̀kan bẹ̀ mi so torí pé kí ni a lè gbèrò ilé ìdání ká jẹ́ lóòótọ́ kẹwàá tún máa bẹ̀rù àwọn ò gbọ́dọ̀ ní ìbẹ̀rù kankan mọ́ in the eighteenth century kò tí sí nǹkan kan tó ń jẹ́ nàìjíríà as at eighteenth century it was report that some set of indigenes of Ilora actually pull ahead. tí wàhálà matinde dé nìyẹn o wọ́n lọ pull the saviour chain of which there is no war attacking them ṣètì gbọ́ nísìn wọ́n náà lọ pull the chain yẹn nígbà tó ṣogun ẹni pé mo ti sọ̀rọ̀ débẹ̀ yẹn tẹ́lẹ̀ pé ẹ má lọ pull the chain yẹn tó ṣogun o wọ́n náà ti pull ẹ̀ rí ní eighteenth century kò dẹ̀ ṣogun That is how the Obanako deity got angry and changed his abode from Ibode and go into the bush where the farm. Nígbà tá a ní nǹkan kò sógun ẹ ló ń pulẹ̀. Hmm, ó lágbára. You see why we don't have to lose all our history. Kí ló lọ pulẹ̀ fún? Kò sógun. Kí lẹ pulẹ̀ fún? Irú bẹ̀rẹ̀ yẹ kó protect ẹ̀mí káwọn kan máa sùn síbẹ̀ kó máa jí níbẹ̀ sódà ẹni tó bá fẹ́ púlẹ̀ wà náà lẹ́gba pé akílò ń ṣe rẹ kọ́kúrò mẹ́yẹn lọ́pàgìrì lọ sí Buckingham Palace kó náà fọwọ́ bẹ̀ bí àwọn oníyàn níbọn wàá ti yàn án níbọn kó tó mọ̀ pé eré ló ń ṣe báàgì ọba palace ọba ni mo sọ yan ní Buckingham Palace nípa nípa clean àmì bolówó àbẹ yẹn ṣé gbìdì kó sọ fún fẹ́ pọ́n géètì bẹ̀ wọ́n á yàn án níbọn wá sísàlẹ̀ ni àwa ní nǹkan tó tó yìí are protected against anybody láti wá fà kílẹ̀ lọ́ọ́ fà fún kò sógun kí la lọ fà á fún àwa ìyá ló ń jẹ gbogbo wa lẹsẹ àfikọ́ náà kó ṣàánú ilẹ̀ Yorùbá báyìí ká lè tètè rí ọ̀nà kọjá let's continue kọlákàdé wọ́n ní ní kíní yẹn bá bínú from there ó wọnú gbó lọ nígbà tó lọ tó lọ pull chain tí kò jẹ́ kó pull then Obaniko process remained till today as it is marked and since then the deity have been living there and the tree of Banako possess remain till today as it is marked. Also, Odo Isami has also remained as the town river, which is a sign of which is a sign of the ancient beliefs. The first king to be crowned, Akibio of Ilora land, is Oba Stephen Oluwafemi Oyeniyi Oparinde II, Kábíyèsí o. Now that he was the first king. There have been several kings that have reigned and passed, the likes of Oba Daniel, Aji, Ajay, Ajay Kigbe, Oparinde one. But Oba Stephen was the first traditional king of Ilora, which was crowned by the great Alaafin of Oyo. It was crowned on the 14th of January 2012. The most popular traditional work of this geographical area, Ilora, is known to be purely agriculture. Purely agriculture agriculture náà òun náà rí ṣe mọ́ báyìí nígbà táwọn Fúlàní ti dé báyìí. Nígbà táwọn pàyànpàyàn ti dé báyìí nísìn wọ́n ò jẹ́ kó rí kan àgbẹ̀ ṣe mọ́. Ìyẹn ló ṣe kígbe sí bàbá wa olóyè Ìgbòho. Olóyè rẹ̀ náà ti gbọ́ igbe yín. Òun fẹ́ kàn sí lára láìpẹ́ yìí. Àmọ́ kí gọ́vnà Ṣèyí Mákindé kó bá wa kó àwọn ẹlẹ́ṣọ́ ààbò lọ síbẹ̀ ẹ̀yin agro rangers twenty four hours la fún yín kẹfí bá wa rìlíìsì àwọn tó wà ní ìkápá yín èmi kọ́ ni mo sọ ọ́ bàbá wa lóyè gbòòrò tó ní kí n sọ bẹ́ẹ̀ fún yín o ó bá dẹ̀ wù yín kẹ gbọ́ ó bá wù yín kẹ má gbọ́ ẹ àní sọ jù bẹ́ẹ̀ lọ fọ̀ náà torí pé mo mọ̀ pé ẹ máa gbọ́ná ẹ ń sọmọ àlè tó ní gbọ́ ẹ gbọ́dọ̀ gbọ́ náà ni. so mo kí ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa níbo la kàdé um, mo kí bàbá Moses Akínwùmí mo kí bàbá mi Olúkáyọ̀dé Olúṣọlá Ọláwálé Ọláwálé mo kí ẹ Ifani mọ́lẹ̀ ayé mo kí yín sà Johnson Aremu mo kí yín bàbá mi Adébáyọ̀ Kìkíọ́lá Emmanuel baba mi dáadáa mo kí yín sà ẹ bá ń kí gbogbo àwọn ará ìlú Èkìtì lọ́hùn mo kí Mr. Kẹ́hìndé Adéyẹmí Yorùbá ní mí mo kí ẹ o ṣó Michael Adeleke mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi dárúkọ yín sà I want a Yorùbá nation that works bẹ́ẹ̀ ni bàbá mi Àyùbá Adébíyẹ ṣé gan ni gbogbo ìgbà ni máa rọ́wọ́ yín látara PayPal ẹ ṣé gan ni ẹ ṣé gan ni thanks so much tó bá yẹ pa bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fún ẹ don no no no I just started you okay. Eh. I just started I'm not done yet tabarí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń fún wa ní support ti Ọlọ́run pọ̀ ní Ilora town is no longer safe for the farmers terrorizing us for years now Koike, I would like to disclose something to you after the program ẹ̀rú náà ìgbóhùn náà là ń ṣe láta bàbá lóye tí àgbàgbé ẹ̀ṣẹ̀ wọlé ni ìgbìyànjú olóyè Ìgbòho ṣe rán mi síta ẹ̀ ò kémi sọ̀rọ̀ ilé látijọ́ yìí so tó lè bá dẹ̀ ti gbé mi níjẹ́ tíṣẹ́ síta mo gbọ́dọ̀ jáde ni wow Koike, that is our palace picture. Eh? picture palace yẹn nìyẹn kọba Elédùmarè kó bá wọn wà pẹ̀lú kábíyèsí bẹ̀ mo kí ẹ máa bí oṣègùn ni òun ló bá ń send fídíò yẹn wá lóòótọ́ olóyè ti send link yẹn sí mi but máa bí ló sáré bá mi download ẹ̀ mo kí Mr Daniel níyì mo ṣe kí ẹ̀ ń tẹ wà lórí Koiki Media ni o Mr Lade Adékẹ́mi mo kí ẹni tó bá fẹ́ pè wọlé mo kí kẹ́ pè wọlé nọ́mbà yẹn ló wà lórí screen yẹn plus forty four seven four zero four four zero five nine one seven Mr Simon Adebisini what is the update of Hmm. Bódìjà blast ah, ìyẹn ti wọ́n mi Bódìjà plastic àná tuntun mú nǹkan míì nílẹ̀ Yorùbá Nàìjíríà ń ṣe Bódìjà plastic ẹni tó kú ló kù kọ́nà kó ṣàánú àwọn tó kú fámìlì wọn Prince Adébáyọ̀ ṣì tún mú kí Akeem Ayọ̀délé mú kí ẹ dáadáa lọ́dà mi èyí sọ̀rọ̀ Bódìjà blast Bódìjà plastic àti close chapter yẹn a tún dúró de another blast <laughs> no be no be Nigeria Bódìjà plastic ẹ̀yìn ríyàn kankan tó sọ̀rọ̀ Bódìjà blast mú ni Zakadé ní ìmú kí ẹni tó bá fẹ́ dá sí ẹ wọlé kẹ wá bá wa sọ̀rọ̀ wà á sọ̀rọ̀ Ìbà Gani Adams àti olóyè Ìgbòho níbi àwọn ibi tó ti ń sọ̀rọ̀ náà kẹ ti dúró síbẹ̀ ìtawà ń sọ níbi báyìí ní àti bá a ṣe máa kúrò nù Nàìjíríà so àti di nísìnyí pé ìlọ́ra iṣẹ́ oko ló máa ń ṣe níbẹ̀ nǹkan àgbẹ̀ ni The geographical area of Ìlọ́ra is known to be purely agriculture farming. Okay, wọ́n níbẹ̀ ni Fọláwíyọ́ farm wà nígbà yẹn rí Ah. bàbá yẹn lówó bí ṣẹpẹrẹ bàbá Fọláwíyọ yẹn Fọláwíyọ farm is one of the biggest investment of farmers in Ilora as well as Jesus Christ is Lord investment by Afolabi Afo. The little town is becoming great with the help of the king and the effortless work of his elders. ṣóun náà ń kọ́ ni Fúlàní ti ń yan yín lẹ́nu báyìí nísìnyí. mo kí ẹ dáadáa ìjáyà ìjáyà mo play ọdún ẹ lánàá of people never been in the picture in the 15th century. No, get message here, brother mi, Jaya Jaya. Any of people never been in the picture in the 15th century. Now, tradition heritage of Ilora, Ilora, mo ṣe ń sọ pé Ìlara bá Ìlọ́ra, ẹ má bínú ẹ̀yin ọmọ Ìlọ́ra o, mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí His Royal Highness. Ẹni tó bá ní nọ́mbà kábíyèsí, ẹ jẹ́ bá mi fi ránṣẹ́ kí lè pe kábíyèsí kébì náà lè kí wọn pé láìpẹ́ láì jìnnà olóyè ní òun máa kàn sí wọn lára màdé lè pass nọ́mbà yẹn sí bàbá mi olóyè Ìgbòho ẹni tó bá ní direct number ìmọ̀ akọ́ bá kábíyèsí sọ̀rọ̀ kó má yẹ pé nọ́mbà yẹn kan kàn máa fún mi ṣèlú bá kábíyèsí sọ̀rọ̀ àwa mọ̀ bá ṣe máa ní kí kábíyèsí bá olóyè Ìgbòho sọ̀rọ̀ so torí pé à ń bọ̀ níbẹ̀ láìpẹ́ láì jìnnà ìgbà tó bá yá màá sọ fún yín nígbà táwa máa débẹ̀ tán. The traditional heritage of Ilora can be traced back àti kàbẹ̀yẹlẹ̀ nǹkan àti kà á ok wọ́n ní bàbá kan tó ń pè ní Akibio wọ́n ní hunter ni ọdẹ ni bàbá náà he was the one that discovered the, the power of the land and the area in the fifteenth century but àwọn ọmọ ọlọ́ra ti lọ fa bẹ̀yẹn wọ́n ti lọ fa chain wọ́n náà fa chain yẹn ní eighteenth century nígbà tó ṣogun kí lè lọ fà á fún hmm. ara tá à ń sọ náà nìyẹn nígbà tó di eighteenth century wọ́n níyàn kan lọ fa chain yẹn ìyẹn bá jáde pé ogun náà dà kò bá rógun ẹsẹ̀ máa dúpẹ́ kó tó gbogbo orí gbogbo àwọn aráàlú ló bá bínú wọnú gbó lọ. So traditional occupation of Ilora the traditional occupation of Ilora town the traditional occupation of Ilora is basically farming and hunting. Ah, àwọn obìnrin lè kí wọn máa lọ ṣe àwọn tó máa ń pè ní ẹ mọ̀ pé àwọn obìnrin forest reserve ni ìyá kò lọ for the weekend ìyá ṣeré lọ bọ̀tù àwọn ọ̀pẹ tó bá lọ for the weekend yẹn kò sí nǹkan kan tó máa ṣẹ́ satellite máa píkẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ agbẹ́ helicopter wá láti wá rescue ẹ̀ wà kọ́ wà níbẹ̀ o lè pàdánù oríṣiríṣi ẹranko wà wọ́n náà máa ní àwọn àwọn ìbọn kéékèèké kan tó yẹ pé ẹranko bá ń bọ̀ wá kọ́ fi ṣe pákàpákà á sá lọ tó bá dẹ̀ fi wá pa ẹ̀ wá yìnbọn fún un ìná forest ah àtẹ̀mọ́ tá à ń miss gọ̀ọ̀sẹ̀ gbàtẹ́ pẹ́ lómi ò tẹ experience gbogbo nǹkan tá à ń sọ yìí so báwo ló ṣe fẹ́ ní understanding ẹ̀ àwọn fúlàní wá jókòó sínú igbó wọn pẹran ẹtù wọn gbádùn ayé wọn bẹ́ẹ̀ <laughs> àwa wà ní àwa ń lo òyìnbó àwa ọ̀rẹ́ ẹran gidi jẹ ẹran tó wà ní freezer là ń jẹ ok fúlàní lẹ fi sọ ẹ fúlàní people never be in that picture fúlàní ok àmúṣà ní fálànà fúlàní ni ok fúlàní lẹ fi sọ yẹ fúlàní kẹ gbọdọ ti fẹ́ fúlàní ní ní eighteen fifteen century fúlàní èyí fúlàní ṣẹ̀dé ní gbogbo bíá nineteen seventy something ni gbogbo àwọn fúlàní wèrè ẹ̀ṣẹ̀ dé tọ́wá di gàba sí wa lọ́rùn a post picture kan ọmọ àlè yorùbá kan ní ẹ ṣé kò sí kò sí ọba yorùbá àwọn ọmọ àwọn ọmọ ọmọ àlè yorùbá ń sọ fẹ́mi pé ṣé kò sọ ṣé kò sọ ọba yorùbá náà ní ní ní ní north àwọn olùṣì oníbọmbàstà ló pọ̀ jù ní gbogbo yẹn nìwé so bó bá yá gbogbo a máa ṣe kí ni à à à get message yẹn ó kù díẹ̀ ni bẹ́ẹ̀ ni mo kí ẹ lẹ́ẹ̀kan sí i eh, Ògúnmọ́lá ní diplomacy may mean waiting forever a máa jókòó pa síbẹ̀ ní dábàndó di diplomacy táà tètè bọ́ta nísìnyí especially ti Tinubu wà níbẹ̀ nísìnyí lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlọ́ra mo kí bàbá wa kábíyèsí royal highness ọba stephen olúwàfẹ́mi oyèníyì ọ̀párídé tù mo kí dáadáa bàbá ìgbò nìyẹn wà kí o ti sá lọ. so ìlọ́ra is a beautiful town so at least a ti rí i pé is a place tó yẹ pé lọ́jọ́ iwájú ó lè ní nǹkan tó máa máa ṣe fún àwa náà so but I don't know a kò rí fídíò kò sí fídíò kankan kò tá gbogbo ta dẹ̀ tí a ah, máa ṣe palace lélẹ̀ orí Facebook náà ni mo ti lọ mú picture palace jáde ẹ ẹ wo palace ọba ah ẹ wo títì àbẹ́rẹ́ títì yẹn ah máa ṣe ìyá ìyá ìyá ìyá ti jẹ wá ah kò ní da fáwọn òyìnbó yìí ṣé bí palace àwọn ọba tí wọ́n ṣe rí lélẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ìjáyà a ti sùn àti kódà àti da àti da tọ́gbọ̀n sẹ́ níbi tá a sùn sí ìtọ́ ti ń jáde lẹ́nu wa ẹ̀ wò palace ọba ilẹ̀ Yorùbá ẹ̀ kó wa palace yẹn èmi wọ palace àìmọ́ palace nígbà tẹ́lẹ̀ àtòrí ìmọ̀ káàkiri kò sẹ́ condition fáànù gan kò ṣiṣẹ́ nígbà tó sí ná irú life wo lélẹ̀ ah! ẹ̀ wò títì ẹ̀ wò ẹ̀ palace ọba ẹ̀ wò títì ẹ̀ bó ṣe rí ẹ̀ wò títì. not a calamity. alright kí ló tún kù ń bẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí o so a ti sọ̀rọ̀ nípa ìlọ́ra àti kíyín sílé so à ń tẹ̀síwájú now ẹ jẹ́ ká lọ gbọ́ tí fada kuka sọ ta ló mọ bishop kuka rádà náà kú ní fada kuka bishop kuka bishop kuka ní wàhálà ń bọ̀ o wàhálà ń bọ̀ o nàìjíríà wàhálà ń bọ̀ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Nigeria is severely broken <laughs> òyìnbó yìí ti pọ̀ jù is a fractured nation it is almost a grave kábíyèsí elédùnmarè o ààrẹ ní báwa dá sétò gbà tó ń ṣe fracas là ń ṣe níbi tó bá yẹ pé àwọn obìnrin tó ti ń sọ̀rọ̀ fracas tí mo ní ẹ wá sọ̀rọ̀ nǹkan kan nísìnyí àwọn bàbá méjèèjì yẹn gbogbo ẹ̀ máa dàrú nísìnyí níjà ara <laughs> ìlú nígbà tí mo ti ní kọ́ máa wá sọ̀rọ̀ yẹn olúkálukú ti sá sẹ́yìn mo kí bàbá mi John Ogundele àwọn ti gbé ní UK rí láti 1980 làwọn ti mọ̀ pé kò sí ọkàn tó ń jẹ́ nàìjíríà but àwọn gò kan ti sọ pé nàìjíríà wà nàìjíríà kọ́ lòjóró ni bó ló ti wà àdúgbò wo ló wà sí ẹ máa tọrọ ayín tó bá yá gbogbo á máa jáde ẹ tó máa mú kóńgó á mú kóńgó ẹ tó máa mú kùtà dání á mú kùtà dání ẹ tó máa lọ pe jésù á pe jésù ẹ tó máa pe muhammed but for now àìtí rẹ́dì àkànṣeré ni eré ipá ni gbogbo àjọ ń ṣe tá a bá ti rẹ́dì a máa mọ ohun tó yẹ ká ṣe as far as i'm concerned àìtí rẹ́dì àwa ta rẹ́dì àpọ̀ sọ̀rọ̀ nípa àwa ta dẹ̀ rẹ́dì yẹn bẹ́ẹ̀ ni ìjáyà ìjáyà development in Lora is a, is the governor governor tẹ̀ Ṣèyí Mákindé ti jẹ gbogbo owó gbọ́dọ̀ ti fẹ́ develop ó ti develop ìlú Ìbàdàn fún wọn tó máa lọ develop ṣé ẹni tó ti develop Ìbàdàn ló máa lọ develop ìlú Lora àdèmọdọdọ ikú bàbá yèyè kọlọ bá wa àfisọpọ bá pọ bá wà jà ní torchlight wà lọ́wọ́ bàbá yẹn mò ń bí wọn pé kílẹ̀ ti torchlight ṣe kábíyèsí wọn ní tó bá múná lọ ní wàhálà kò tí kò tí pé three minutes kò tí pé three minutes is your sister there. gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ ẹ mọ̀ jẹ́ kí a ẹ má bú ọba mọ́ ẹ má bújóyè hmm. is a graveyard ìyá mi Rukayat ni i wish there are bricks in Nigeria tí wọ́n máa tí sọ by anybody lórí àwọn wà bẹ́ẹ̀ a máa fọ sí kéékèèké nì mo mà kì í sheik imam nazir ṣé ẹ ti bínú sí mi báyìí pẹ́ẹ́ ti pè yín wọn pẹ́ ti dé padà bàbá mi Moses ọ̀lànìràn wọ́n ní we will continue to do so against the wicked Nigerian government until we achieve our goal bẹ́ẹ̀ ni freedom get freedom for our people in location four one nine wọ́n pè Nigeria ìlú òfò. Hey, how are you, princess? Okay. You okay? Yeah. How's your mom? She's uh, very, very good. Holiday, is it? Yeah, holiday. So, mo kí gbogbo alẹ́ kan sí mo kí bàbá mi John Ogundele. Àwọn bàbá yẹn àwọn ti gbàwẹ̀ Ọlọ́run ti fi ó ti sọ fáwọn pé Yorùbá lọ dá dúró ni. Àwọn bàbá yẹn ọ ti sọ fún mi má fi gbẹnu sọ̀rọ̀ tán n ta máa ṣe. Gbogbo àná làdẹ̀mọ́ ta máa ṣe but we are living in denial ẹ̀rù ti pọ̀ jù fún ọmọ Yorùbá a ti bẹ̀rù tó pọ̀ jù ẹ̀dọ́ káwọn governors àwọn governors yẹn ò ní ní time gbogbo táwa ń ṣe yìí wọn ní time yẹn so ẹ jẹ́ ká wo ohun tí Fada Kuka sọ ìyá mi bolúwa ti fẹ́ mú kí is this not the man that run run course on Yorùbá people while campaigning for Tinubu then ẹ ẹ mọ tẹ rántí ẹ wojú ẹ dáadáa Fada Kuka àbí Bishop Kuka dẹni ẹ ṣe gan ni Sheikh Imam Nazir mo kí gbogbo ẹ̀yin ọmọ òkè ògùn mo kí gbogbo ọmọ yorùbá káàkiri ismaila san mo kí ẹ wọn ní Koiki you are a brave man kádúpẹ́ fọlọ́ náà ni gbogbo àná la brave o àwọn kan níbi àtọ́rí pé mo wà nílùú òyìnbó ni <laughs> ah i can't wait ọlọ́run mo sọ fún yín pé àwa kan máa sọ̀kalẹ̀ padà lóyìnbó kẹ̀ a máa sọ̀kalẹ̀ mo dúpẹ́ fọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi tó ń kì mí láyà dáadáa àtàwọn ìyàwó mi àtàwọn ọmọ òdùwà ẹ̀dá rẹ̀ kan ọmọ òdùwà ń bí mílíọ̀nù kan pé amini hours ni mo ti ṣe mo ní mo ṣe bẹ̀rẹ̀ ni ó ní bàbá yìí ó ṣe bẹ̀rẹ̀ kẹ̀ ah Yorùbá máa jáde láṣẹ Èdùmàrè inshàlá lórúkọ Jésù Kristi fada kuka kí nìkan mélòó lẹ lè yọ kúrò lára tí bàbá yìí kọ sí bíbà ká tó máa ká tó máa bírèkì sí kéékèèké àrí kọ́mẹ́ǹtì àwọn tó wà lórí backup channel mọ̀ bí alátọ̀dọ̀ mi dẹ̀nu. fada kuka ó sọ pé nàìjíríà ó dárúkọ nàìjíríà àwọn òyìnbó tó lò yẹn ó ní is severely broken kí ló mean by that ẹ bá mi translate ẹ ó ní ó ti ó ní is a fractured nation <laughs> so tó bá jẹ́ fractured nation kí la wá ń parọ́ fúnra wa fún ta fi force ara wa sínú nàìjíríà ẹ why are we living in denial kí la ń parọ́ fúnra wa fún ẹ tí nàìjíríà bá jẹ́ fractured nation kí la wá ń jókòó sínú ẹ̀sìn kí la ń mú nínú ẹ̀ mo kí ìyàwó amúdúpẹ́ adégúnwà ẹ káàbọ̀ sórí ètò ìyá mi ọmọlọ́lá Florence wọ́n ní your well done sir yorùbá nation la fẹ́ o no going back tábàtà ti go back àti wà defeated mo kí alájà white mo kí alájà adéyẹyẹ mo kí dr kèdè ọ̀run kò sí mo kí central office mo kí ìlànà amẹ́ríkà ìlànà us ẹ̀ eh, amẹ́ríkà náà ní us mo kí ti canada mo kí olórí èkó mo kí gbogbo ẹni tẹ́ ṣì dúró ti bàbá Akíntóyè ẹ lọ dúró ti òmìnira twenty twenty two mo gbọ́ gbogbo tí ìyá yẹn sọ níjẹta mo kàn rẹ́rìn ni pé ìyá ìyá ọ̀nà ọ̀rọ̀ what a character inú òkùnkùn bẹ́ẹ̀ náà ló wà tó ṣá according to the time mo kí gbogbo ọmọ Yorùbá ní lọ́lọ́kọ̀ according to the time bàbá mi Adéyẹmí mo kí ẹ wọ́n ní thank God it is getting clearer kò tí clear ọkọ àwọn kan sì wà pẹ̀lú jagabanu tó ń jẹ lábẹ́ ẹni tó jẹ lábẹ́ Tinubu gan sì ń pariwo Nàìjíríà kàyí <laughs> màjì tó bá tẹ̀sí ń jẹ lábẹ́ wọn kò jẹ́ kó máa ẹlòmíì ò jẹ lábẹ́ wọn tó ń pariwo Nàìjíríà olọ́farawé olọ́farawé ẹ ẹ kí ló ń pe Eniola Badmus àwọn yẹn ló ń gbádùn àwọn yẹn gangan lọmọ Jagaban Eniola Badmus ó kàn tẹ̀sí wọn lójú lórí Instagram tiẹ̀ ni ọmọ ọlọ́mọ kí lẹ ṣe sí i. Father Kuka is a politician. Ìjàyà ìjàyà ní Father Kuka is a politician. Àwọn fada wọ́n máa mẹ́nu lọ báyìí lénìí, wọ́n mẹ́nu wá báyìí lénìí wọ́n ní it is almost a graveyard wọ́n ní nàìjíríà ti di graveyard but ọmọ yorùbá ní kò ṣe graveyard wọ́n ní kó ìkìjà máa manage ẹ̀ mo kúkú jẹ́ anybody mu but àwa wà níbí bàtà máa rán yín létí pé nàìjíríà yẹn kò sí kò sí bá báńlá ẹni tó lè tò èmi ò ní dárúkọ jésù àti ànábì o torí pé it's not a very good phrase but kò sí bá báńlá ẹni kankan tó lè tò nàìjíríà bó ṣe wà yẹn <laughs> idris ní ìjìnlẹ̀ marcus is a guy man <laughs> ẹ tún ti délé mi o ẹ jẹ́ àfi brọ́dà mi sílẹ̀ ibi tá a ti ń ṣe la ti ń jẹ o <laughs> ìjìnlẹ̀ fi lọ sí amẹ́ríkà ọmọ àbáṣe American visa tó bá ti kúrò ní Turkey akọ̀gbàbẹ̀ lọ sí America ní tó bá dẹ̀ ti dé America á wá kúrò lábẹ́ òmìnira twenty twenty two but for now American visa lọ ṣúọ̀ fún bó ṣe wà yẹn <laughs> mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò lọ́tún lọ́sì ṣé ń gbádùn ẹ̀ ìgẹ́ta sì bì í ó ní bó ti ṣe jẹ́ ta ló kọrin yẹn náà ìgẹ́ta sì bì í ó ní bó ṣe jẹ́ nàìjíríà ẹ tó bá ti rí átíkù wa ó ti jáde àwọn ọmọ Koiki ti gbé síta bí akató sáré kà yẹn ṣẹjá lọ sórí Facebook wa mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlọ́ra lẹ́ẹ̀kan sí olóyè Ìgbòho ti rán mi síta a rẹ̀ ti jíṣẹ́ wọn náà wọn máa kàn sí láìpẹ́ ìpẹ́ fọkànbalẹ̀ òun dé tán mo kí gbogbo àwọn Koiki Media team wọ́n ń ṣiṣẹ́ back to back sọ jẹ́ ká kan tó ee ìfádàre mo kí yín Orlando Owo ló kọ òkè ìgẹ́tàsí bíi ó ní bó ṣe jẹ́ <laughs> ìjìnlẹ̀ ní <laughs> mo ní ìjáyà ní ìjìnlẹ̀ is a scammer o Nigeria is a slavery project ẹ jẹ́ ká sáré ka eléyìí. Igboho tells Oyo CP to release detained elderly man in Ilora Chief Sunday Omadeyemo Igboho through his spokesperson Olayomi Koiki has requested that the Commissioner for Police in Ilora, Oyo State, release an imprisoned prisoner known as Baba or Mr. Pokuola Iyola from the local prison. This decision comes amidst escalating concerns and warning direct towards Fulani residents in Fiditi area in Ilora, Oyo State urging them to vacate the location promptly. Expressing urgency, Igbowo called on Oyo State Governor Seyi Makinde to intervene while also encouraging the, dis the civil defence ẹ̀yin gúgúrú defence can maintain order. Kí ló Mr. James Mokinyin wọ́n there is no way more than Yoruba freedom bẹ́ẹ̀ This development follow impassioned statement from the activist Igbowo who vow to protect Yorùbá citizens from harm and injustice pé òun ò ní jókòó kó máa pa ọmọ Yorùbá kó o má lè sọ̀rọ̀ ìjáyà sọ pé illegal immigrant ìjìnlẹ̀ is a scammer ṣé pé kò ní ìwé ní turkey lẹ sọ yìí ẹ fi ìjìnlẹ̀ sílẹ̀ o with a clear message to the Fulani residents to leave Ìlọ́ra ẹ máa wá jáde kẹ wá sọ fún wa pé Ìgbòho tuntun ti dé nísìn ẹ ń pa àwọn èèyàn ẹ ń da ẹ ń da màálù sínú oko ẹ wá sọ pé Ìgbòho ti dé ó ní òun ń bọ̀ tán ó kù díẹ̀ dẹ̀ ti wà nísàlẹ̀ ẹni tó bá fẹ́ gbọ́ kó gbọ́nu yín all the Fulani residents tẹ bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ ẹrú yín torí pé kí ni we are coming very soon ẹni tó bá náà ní dé láàní bá Ìgbòho ti fohùn sílẹ̀ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ gbọ́n ta sọ kò dẹ̀ sí no remedy kò sí àní-àní kankan níbẹ̀ ẹ kó pápá yín máa lọ pípa tẹ̀ ń pa wá ti tó kí ló dé kí la ṣe fún yín ah, a ṣe gbọ́dọ̀ nílẹ̀ wa ká má lè gbé lórí ilẹ̀ wa káyà wa máa já irú irú life wo nìyẹn àwa ń bẹ̀rù every day our life is under threat because of the Fulani attack so Ìgbòho ti sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ gbọ́ nínú ìlọ́ra tó jẹ́ àwọn Fúlàní ẹ tètè sọ fún wọn pé à ń bọ̀ ẹ náà ní lọ ní ìgangan à ń bọ̀ ni mo sọ fún yín àníṣọ jù lọ ẹ̀yin ará ìlú lọ́ra olóyè ní igbe yín ti dọ́dọ̀ òun òun bọ̀ ló sọ pé kẹ́ máa retí òun ọba ní kí n kí ọba his royal majesty ìyẹn ọba Stephen Stephen pé kí n kí yín dáadáa kábíyèsí pé gbogbo igbe táwọn aráàlú ń sọ pátá làwọn ti gbọ́ àwọn dẹ̀ ń bọ̀ kí ló dé kí la ṣe ta la ṣẹ̀ kí ni crime wa kí ni offence wa tẹ̀dẹ̀ kì wá mọ́lẹ̀ tẹ̀ ń pa wá tẹ̀ ń ṣe bó ṣe wù yín tẹ̀ ní pé kò sí nǹkan ta lè ṣe ẹ padà sọ́dọ̀ fada kúkà àbí broda kúkà dẹ̀ ló pé rẹ̀ àbí cooking pot gbogbo àwọn tí ó yẹ kó fohùn sílẹ̀ pé kí nàìjíríà máa pín kàkà bẹ́ẹ̀ wọ́n á máa fi kóòdù sọ̀rọ̀ ẹ gbọ́n nǹkan tó sọ The cleric say that evidence of Nigeria brokenness is obvious before Nigerians but ọmọ Yorùbá ò fi gbọ́ òtítọ́ wọ́n ní ìgẹ́tà sí bí ó ní bó ṣe jẹ́ ẹjẹ́ ńlá òbí àmà lórí yẹn hmm, Orlando Orlando ọ̀wọ̀ kọ́lọ̀ fọ́run kẹ nígbà tí mo lọ sóńdò tí mo ń padà bọ̀ ni a dé ṣáìdì ibi tán ní Mr Koiki ṣáìdì bíbá ni Orlando ló gbé o ìgẹ́t ìgẹ́tà sí bí ìgẹ́t ìgẹ́t àsìbí. ìgétà síbí ó ní bó ṣe ṣe ká gbádùn orin yẹn díẹ̀ ẹjẹ àkọlọgbọ díẹ̀ ní tọ́wọ́ tẹ padà yọ náà a mọ̀ pé àwa kọ́ la ní kákọ̀ fi ṣe kíni ká fi ṣe mẹ̀kẹ̀lẹ̀ ẹ jẹ́ kákọ̀ gbọ́ díẹ̀ Orlando àwọn yẹn ti kọ́ni dànù kí n náà dẹ́ kí n kọ́ fi náà. Orlando là ń gbọ́ yẹn jà fọ̀làndò sílẹ̀ ká padà mo kí ẹ sísítà mi káàbọ̀ sórí ètò ìyẹn adumarada adumarada arẹwà akíkanjú thank you so much for always being here with us and we appreciate and we also recognize your presence let me also appreciate ada adek smith Uh, we appreciate your presence and also Mr. Adeyemo Afolabi. We appreciate your presence as well. We also appreciate Ola Omola. I appreciate your presence. And Mr. Godwin Ubaja, we appreciate your presence. And we appreciate Akib Kolawole. Let's go back and now read more from Father Kuka or Brother Kuka as we know him to be. Once again, my name is Olami Koiki. This is a self-determination platform. This is where we discuss every goddamn thing that you need to know about that contraption that kept us together, that doesn't want a development for the Yoruba people and the rest of those that are in the country known as Nigeria. We are not secessionists. We are not terrorists like the Fulani or the jihadists. We are not more than those that want our people to be free from the bondage and the shackles of what the British created in 1914, known as the fraudulent 1914 amalgamation. Today is the 1st of April 2024. This program is not April Fool, so don't come here and say it's an April Fool that we want to go out of Nigeria. Some of you might say we are not serious, but one thing will bring Nigeria down. It does not matter how soon or when it is going to happen. So The headline coming from the dailies says Nigeria is severely broken fractured nation. It is almost a graveyard. I didn't say so, now Bishop Kuka said so. According to the cleric, said that the evidence of Nigeria brokenness, brokenness is obvious before Nigerians. But we live in denial. Everybody is now thinking of 2027, how they go defeat Tinubu. hey. <laughs> Eh, instead of us to come together and say enough is enough they don't want to do that they want to go and defeat Tinubu so that they can bring Peter B in so that Peter B will be the first Igbo to become the president abi now they waste your time you think say the Hausa people go allow you to bring Peter B in even if Tinubu wants to allow Hausa people does not want that so we can never be one this man is the Catholic bishop of Sokoto Diocese is known as Matthew Kuka, I said that Nigeria is severely broken and fractured nation littered with broken dreams, broken hopes, and promises made but never fulfilled. Stone Cold Mokie, Stone Cold Peter, and self-determination means having the freedom and ability to make choices and decisions for oneself. It is about being in control of your own destiny and determining your own path in life. It is pretty empowering. So we will fight for what belongs to us, which is Yoruba land. And don't be deceived by all these yeye criminal politician. Mo kí ẹ Ìfagbemileke oríkò ń gbá Orlando yẹn Lateef mo kí ẹ. Mr. Larry Ayinde sọ pé fracture means having a crack or break having suffered a fracture, a fracture arm or skull, a fracture rod. The question is, can we fix the fracture of Nigeria? Capture Spoon say, e get as e be, ó ní bó ṣe jẹ́, that was Orlando, we come back to that. Adeyemi, Olayemi, Babawa sọ pé Yomi, every one of them knows quite clear that Nigeria is going to break into pieces. But they are just buying time and stealing as much from the CBN. ẹni ọlọ́run dá ẹni ọlọ́run dá ó ní broken fracture it remains to tuka scatter pátápátá Nigeria will break more than the submissible how many people remember that submissible <laughs> remember the people that have money and decided to go and look for problem problem remember that submissible how many people remember let me show you that was that ship. no no no no Submissible, the one that wanted to go into the Titanic, it ended up blown into different parts. Till today, bodies of those that went under that water will become part of what we will never find. We will break Nigeria. Nigeria itself is broken. According, eh, I said break, I mean, no, no, no, no, no, no. It is already broken, according to Bishop Kuka. So if you're one of those that say, Kaiki, shut You sit in UK, they talk like this. You and that Mayegun, if, if DSS, ca- we will break Nigeria. There will not be any DSS to catch me. Idiot. Bomb bastard. Which DSS? <laughs> By the time when Yoruba people get their own security, they will be protecting me in my land. If they found any DSS, make it come our land then. We will make sure we arrest them and make sure that they pay for the price to coming into our territory to want to come and kidnap me. That is what we are asking for. Come back home so DSS will catch you, idiot. All over the place. That's why you are always uncomfortable. So this is the submissible. If Taiba Montankwe remember that oceanic gate or ocean gate titan the one wey carry five people dey go under it dey wan go see titanic you can see the titanic under the ocean bell That is Nigeria. It is already broken, but Tinubu wants to go and bring Titanic back and fix all the problems around it. How is he going to do so? You can come and challenge me by calling into the studio. I will bring you in. Come and tell me why you think you can fix Nigeria. Hey, we will fix Nigeria. Koiki, stop talking like that. We will, I think we have Adiola Adebimpe want to speak to us on the Twitter space, so let's allow that person to call. If you want to send a message as well, come try, I'll bring you in. So let's get Adeola to speak to us quickly. Open your mic. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ fẹ́ bá wa sọ. Ẹ lè English. If you speak English, I will be the one to do the translation. It is allowed on this platform because we are a Yoruba people. Hey, ìyá mi comfort ológunjà àwọn màmá dáadáa nìyẹn? Happy Easter and happy Easter ẹ yes so Nigeria is half dead it's even half dead more than more than the Titanic so let's keep this picture of Father Kuka Father Kuka oh, oh yeah, go ahead Adiola. oh it's still connecting okay maybe in na network maybe e inside Nigeria because if if e dey Europe you know, go get connection problem Now only people within Nigeria they get connection problem I think it don't drop All right, let's move on. Also, Stone Cold said, Koiki, help me read this one out as well. Fractures can be uh, can be caused by various factors. Hey, yeah, I'm not we go too much for this program today. Fracture can be caused. So it is not me saying this. So I'm sure many of you have seen it. At least those of you watching me right now on the screen, you can see it. Why those of you on the mixer live? Mr. Ijaya sọ pé Nigerians are fools and they are poor thinkers. No, it's because they want to fix the fracture bone of Nigeria. So Stone Cold Peter say. Fracture can be caused by various factors such as fall, accident, sport injuries, or direct trauma to the bone. It can also occur due to the condition like osteoporosis. Hey, this one you oyinbo too much o. Oh. No, let, no let my teeth make a bite my teeth o. Oh. Or repetitive stress on the bone. Nigeria have all this fracture and Tinubu is trying to fix the fracture for four years. Let us go and get our land o. Oh ìyá mi kan fọtò ológun jà òun lẹ tuntun rí yìí o ẹ̀wọ̀n kí n máa lọ bá gbogbo amúwá ni this is a platform that we deep we go and do research because we don't want to be talking about fracas there are too many people talking about fracas but we want to focus here and say this is the conversation on the table Nigeria is severely broken it is fractured nation it is almost a graveyard na Father Kuka say that o. Oh, is the diocese of Catholic in Sokoto <laughs> the Catholic bishop of Sokoto diocese and when people go on social media now you be seeing them they go dey speak big big big big big language big big grammar grammar wey fit comot somebody ears wey you no go understand wetin dem dey talk let's just talk it simple is Nigeria fracture Let me let me ask this question. Those of you that are watching me online and those of you that are on Twitter space, just put that hundred and say, is Nigeria fracture? Yes or no? Let's start with that. Is Nigeria fractured nation? Yes or no? Yes, it is fractured. No, it is not fractured. But our comfort ni Nigeria is half dead. Ijaya, sọ pé fracture na pàfúkà. Hey. I think that I think Àfẹlá singer confusion get bone o epa kekekekeke double wahala for deadi body and the owner for deadi body double wahala for deadi body epa kekekekekekekekeke how many people remember that song ṣé Nigeria wà fracture Ever bá mi fi sínú comment section bàbá mi olúwa káyọ̀dé sọ pé ó ṣe Kóìkì mò ń gbádùn ẹ ṣé ká tó fi Orlando yẹn ká fi tẹ̀síwájú díẹ̀ ó yá Orlando gbóhùn sókè tọ́ba tẹ̀ yọ létà àmọ́ fara ó yá Orlando gbóhùn sókè ó yá yéè Orlando bàbá yéè yéè Orlando ẹ Orlando mo tún béèrè pé ṣé nàìjíríà ti wà fracture yes ó wà fracture no kò wà fracture èwo lẹ mú bẹ́ẹ̀ ah, Gani Olóyèdé sọ pé nàìjíríà wà fracture that is ọ̀dàlẹ̀ yorùbá nìyẹn torí ó máa ń kọ́mẹ̀tì rárá pé nàìjíríà ò ṣiṣẹ́ bí o ṣì ó jẹ́ tètè ya delete torí pé gbogbo tó kọ́mẹ̀ntì àwọn ọmọ ẹ máa rí lọ́jọ́ iwájú bàbá mi Gani Olóyèdé ṣé nàìjíríà ti wà fracture òun ni ìbéèrè tí mò ń béèrè àbí kò ti wà fracture ẹ bá mi gbóhùn sókè Orlando Owo. wọn náà ń bẹ lọ́ba léde àwọn èèyàn ti bínú tán o mr gbọ́láhùn sọ pé nàìjíríà ti fracture tipẹ́tipẹ́ Koiki láti 1960 ló ti fracture ẹ̀gbọ́n mi ìjáyà ìjáyà òun ni the voice of Yorùbá people mo dẹ̀ máa play voice ẹ̀ jáde nísìnyí ká tẹ̀tún fi tẹ̀yẹ síwájú ẹ àwọn kan sọ pé kò wà fracture àwọn èèyàn kan wọ́n ń bá mi jà nígbà yìí Akeem sọ pé ó ti wà ó ní Koiki ó ní ó ti wà òun ni the voice of Yorùbá irọ́ irọ́ máa play voice ẹ̀ jáde nísìnyí ẹ jẹ́ ká play voice ìjáyà ìjáyà mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ṣé nàìjíríà wà fracture àbí kò wà fracture òun ni ọ̀rọ̀ tá a gbé wá síwájú ọmọ yorùbá lẹ́nu torí pé fada kúkà ní nàìjíríà ó ti wà fracture ó tún wá ní is ó ní Nigeria is severely broken all this grammar is too much Nigeria is severely broken <laughs> Nigeria is a problem who is in the garden a little fine girl can I come and see her no no no no follow me <laughs> who remember those songs <laughs> Nigeria is completely fractured it's a bombastic system that has failed every single one of us and it is time we allow it to dissolve nàìjíríà yìí ti gbogbo wa ni láyé àtijọ́ <laughs> nàìjíríà kì í ṣe ti gbogbo wa o don't let all this song that Sunny Ade sing he's a very good artist but then they thought that they were singing for us but then we realize that no no no no no it's not for us anymore let's read further because there's still a lot to catch up and uh, as usual we don't want to do more than three hours and we've done two hours mr olawale alabi sọ pé nigeria yes nigeria is fractured like tea without sugar eh, juliet tosin sọ pé okay ifagbemileke longest time how are you doing she's very fine uh, adeyemi sọ pé yomi don't mind them o oh, all is working in favour of yoruba nation he say he say the the biafra will say he say He he Ise. Now let's move further because we have a lot to catch up. But uh, as I say, there is so much happening. It is time that the Yoruba people say enough is enough. But the Yoruba people don't want to go. They love their oppressors, the oppressors that are keeping them backwards. We are tired of the country called Nigeria. It is not working. It has surpassed its due date. Let it go simple let it go some say no no no no we are not going to let nigeria to go we are going to keep nigeria and i'm asking them keep nigeria for who who are you keeping nigeria for they can't tell me who who do you want to keep nigeria for your grandchildren your grandparents your grandmother eh? who do you want to keep nigeria for ta lẹ fẹ́ keep ẹ Nigeria is fractured beyond poor Mr. Oke Kayode sọ pé ó ti wà fracture. My brother Koiki Media everyone knows that Nigeria is gone it will be gone forever. hey, <laughs> eh, hey, eh, some of our politicians knows it's gone everybody just dey chop their own. The other day I saw Dino On ń tẹ̀síwá every time there's politician they just you know, tẹ̀síwá lójú pé wetin I go do eh, now we be the power holder. Everybody know Nigeria is dead, but nobody wants to come out and say the truth that Nigeria is dead. Nobody can fix Nigeria. SSA Nigeria is dead and it is gone forever. And if anybody tries to bring it down, bring it, it will eventually mean that it will pull you down. Mukin Yawa Grace Olushoto. Peter Ladele, my eh, that only Nigeria is a scam. But many people think that we are joking, but what they don't understand is for every day we are coming out, we are opening the minds of many innocent Nigerians that are caught up in between thinking that they are going to fix Nigeria. They think Nigeria is the one that they play football uh, or video go and play in a, in a stadium or, or Burna Boy. They say, hey, that is a Nigerian artist. <laughs> Mumu people. Yàrá Grace what is wrong in what is wrong with uh, what is wrong in Yoruba fraction saying nonsense. Nigeria is not working. You will never work. Let everybody go their separate ways. Mr. Boboye Joseph, Nigeria is dead. Divide Nigeria now to save life. Oloyede Moshu sọ pé too much scatter scatter Nigeria scatter scatter everybody run run run tail off. We're gonna read. I'm just trying to get Ijaya voice, but it looks like as usual my WhatsApp is so full of and I can't get through it ọ àwọn èèyàn tẹ̀ tí ń try láti pè látẹ̀ nǹkan ẹ má ẹ kíní ẹ lo phone ah thirteen missed call jeez so somebody was trying to call earlier let's call them back ẹ má bínú it's the WhatsApp it was quite full up so mo ti delete àwọn videos kankan níbẹ̀ òun ni kò jẹ́ kẹ́ ráyè wọlé látẹ̀ nǹkan ẹ ló caller. ẹ ti wà lórí ètò sà à ń gbọ́ yín àlàáfíà. God's grace, brother. Anyway, kí ni mo kàn ní kí bẹ́ẹ̀ fi àwọn contribution. Ẹ bá a ṣe ní kíákíá ń gbọ́n yín sà. Hmm. Sori káwọn èèyàn wa wọ́n máa fara wọn jẹ. Sori Yorùbá máa ń sọ pé àdùn ìlú kí láti ń fa ọmọ tọwọ́ ìlú lọ ṣọ̀dà fún ọ̀nà diplomacy diplomacy gẹ́gẹ́ bó ṣe máa ń sọ ó máa take years ó máa take years àwọn nítorí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ń darí èèyàn láti ṣàkóso ìjà ìjà ìjẹ́ ìjẹ́ ìṣọ̀dà fún àwọn ìrẹ̀kúṣà tó máa parí ẹ̀ ìrẹ̀kúṣà ni wọ́n fún wa wọ́n máa fi máa tọ́ra wọn jẹ ìjà tó máa parí ẹ̀ because àwọn ẹni tó fún ìwà ẹrú wọn fẹ́ kí ẹrú ò wọn fẹ́ kó lọ. Hmm ṣọ́ra fún ìbẹ̀rẹ̀ tó fúnra ẹ̀ ló máa fara ìbílẹ̀ mo láì bó ṣe ń sọ fáàtì wọn tó bá wù wọn kàn fà tó bá wù wọn bá fà ṣọ́ra fún ìbò tó sọ nípa pé bóyá ká ìgbà níta máa ṣe ìdíje méjì méjì sọ́sọ́kè ó máa tètè lọ́ngà díẹ̀ ó máa tètè lọ́ngà díẹ̀ àti rìmẹ́mbà mi mọ̀ bóyá bọ́ ṣé tó bá kọ́ kù ẹ̀ mi mọ̀ wá àti nípa ẹ̀ tàbí gbogbo nǹkan yìí bá kàn ní ní China gm corruption mismanagement ìlú kan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa yìí àwọn ìdánjáde títà Tanama square nineteen ninety eight nineteen eighty eight ni àwọn ó ní ọ́fíìsì oúnjẹ fìdí làwọn ti fò bẹ́ẹ̀ àwọn náà bá pa àwọn tó yẹ kán pa àwọn náà tó àwọn èèyàn ìdébà ló yọ wọn lọ pé torí ìyẹn kán kán sá kúrò wọn yìí kàn fún àwọn ọlọ́pàá that hmm. the government answer to their demand. Do you understand my guy? Ṣèlú Fẹlá Adékúnláwó tó sì gbọ́dọ̀ bá ní tẹ̀lé ẹ̀rí fún Fẹlá kó tẹ̀lé ẹ̀rí fún. Fẹlá wò sí prophet. Ó sọ fún àwọn orin tó ń kọ́ ń gbà jẹ́ ó máa ń sọ ó ní wọn ó ní ó nínú wọn tó fẹ́ oops I have I have I have brother I have father I don't want that I want to have tomato nìyẹn gbà ẹ̀sìn náà kọ́ gbà nígbà àwọn náà fẹ́ máa jáde wọ́n kò jẹ́ ẹ̀ gbogbo orí kíkọ́ Fẹlá kan gbà yẹn Fẹlá ó ní músíìkù ó lè ṣe ìwọ́pọ̀ to pass a message sí àwọn ìgbà kíkà yẹn àwọn èèyàn máa wò pé Fẹlá àwọn ọkọ̀ tó ń sọ Fẹlá àwọn ọkọ̀ tó ń sọ tó àtúnjí ẹ̀ ti Fẹlá Fẹlá kì í ṣe tó bá ó fi orí kò fi orí kò fi ẹ̀rí ìṣara ẹ̀ kì í ṣe tó bá ti lówó Fẹlá ìṣègé ìjọsìn Fẹlá ìṣègé corruption Fẹlá ìṣègé mismanagement mo rántí ìgbà Ọbásanjọ́ nineteen seventy seven tó ń lọ ilé ẹ̀mọ́ ju ìyá ẹ̀ sókè láti orí òkè sílẹ̀ ní Kalakuta republic hmm. ìyá akíkanjú ni akíkan tí mo bèrè nílẹ̀ ní èdè only woman ní áfíríkà tó máa jáde tó máa tò jẹ́sí ní fi ẹ̀sán táwọn gọ́ọ̀mẹ̀ntì ṣe hmm. ìyẹn ya fẹlá ìmáyọ àmì fúlàní fẹlá àti gba mílítì wọn bá fẹjọ náà kiri fẹlá tó bẹ̀rẹ̀ yẹn fẹǹtì náà tó bá fẹjọ fún ìwà àjọ abẹ ìfẹǹtì ó tún ìfẹǹtì náà kí lórúkọ ẹ babájídá kọ wọn tọ ìdí àgbọn ìdí àgbọn àti buhari gbogbo wọn ló pass because ó engage àwọn gọ́ọ̀mẹ̀ntì ìfẹ́lá but àwọn èèyàn ń gbà wọn máa wò pé kí ni ìṣẹ̀dá kí ni ìṣẹ̀dá ṣe because of lifestyle ìṣẹ̀dá was the prophet gbogbo kan gbogbo ohun tó ti kọ́ gbà yẹn wá gbọ́dọ̀ gbogbo àwọn United Nations ẹgbẹ́kẹgbẹ́ sọ fí àwọn ọmọ ẹbí kékeré kékeré náà. Hmm. mo wá interview wọn wọ́n kọ́kọ́ ṣó ó dà àwọn nọ́ba nọ́ba ọ̀dà kan tó kán lọ sàkójá wọ́n máa ti gbá báwọn ṣe marriage tó báwọn ṣe lókè orí nǹkan gbogbo ṣe gbogbo ìyẹn ìtọ́jẹ́ ni kò tó máa wọ̀ kò sí nǹkan irọ́ ni gbogbo ẹ̀ lórí irọ́ ni ṣọ́ra sáàdọ̀ lórí irọ́ kò sí anything tó máa tó máa jáde ṣùgbọ́n kí n tó wá sọ nípa spirituality but tó mo máa wo program tó máa ń ṣe every Sunday. mo wo ti Sunday yẹn náà I was watching it as well I was there. dànù ògbà ìgbà ó ti ń sọ̀rọ̀ because nǹkan tí mo kàn ní sáà ka ìṣúná pé ẹ mọ̀ títọ́ ó mọ òtítọ́ bọ̀ ọ̀fẹ́ tó wà confused àti understand hmm. it because àtọ́gbà wo tó yọ̀ lè máa ṣe títí lórí káwọn ọmọ lórí káwọn ọmọ lọ máa díẹ̀. mo kí dókítà ní akábọ̀ sórí ètò náà. Hmm. ẹ máa sọ̀rọ̀ lọ mò ń gbádùn yín sà. ó ní òjì ti nineteen twenty twenty seven dé èyí sì wọ́n tó ti sọ̀rọ̀ lórí tó lórí tó ní nineteen nineteen nineteen ninety nine constitution wípé kò sí ẹni pọ́ọ̀kì tó lè fún tó lè jẹ́ kí òun ẹ̀ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ so many so many times sọ wípé ìfisọ́dún wà ń bẹ̀ náà o tún sọ̀rọ̀ ọ̀rọ̀ nineteen nineteen twenty seven káwọn ló máa ó máa ó máa bèbí ẹ̀ mo bẹ̀ mọ́ ra pé ó mọ̀ àbí ṣàfihàn àpèjì àgbọ́yé gbàdúrà sọ pé lóun kì í kẹ́ nípa lóun kì í ṣe mẹ́ta politics òun kì í ṣe tactics òun kàn ń wá fún ìlú gọ́vnà fìdí òun yẹ ní Peter Obi pẹ̀lú ọ̀rọ̀ tí tí tí Peter Obi sọ láti ṣe tó fi dàbẹ́ tó sọ̀pọ̀ ti Peter Obi nínú gbogbo àwọn kan ti ké gbé yẹn òun ní pé kìnìún ẹ̀yà tọ̀ àdókè ṣe nìkan ṣé kò gbọ́ pé Peter Obi people hmm. they are all the same one na for about. ọmọ ìyá kan ni gbogbo they are all the same. the same same ni wọn yẹ. the same class ni welcome my sister Yorùbá nation now. class mm. as the same common goal. Hmm. common because of their interest. interest they are the same class. ó wá sọ pé túmọ̀ gbogbo wa sọ pé ẹ̀rọ òbí ìmọ̀ nítorí wáyé ó sọ̀ níta bóyá ó máa bí àkójọ quickly, but for now, òun kì í ní intention hmm. àìmáàbò. Hmm. Wọ́n lè máa dùn àwọn kan máa dùn kan náà tún lè intention kan lọ́wọ́ ìlú àfẹ́ yẹn fẹ́ sí ibẹ̀. Àti pé àwọn kan náà tún ti bèrè bá wípé tó kí ìwọ ọdún sọ́ọ̀pù àjẹ́ wípé tí wọ́n bá ti dúdú tó bá ti di president kó ètò kó ètò ètò kó ètò ẹ̀dá. Uh, tó bá ti wá bèè lọ́wọ́ ẹ̀ a máa fọwọ́ bẹ́ẹ̀ jù kí nìyẹn àmọ́ báyìí ẹ̀ owó tí ó dà fún máa bèèrè fẹ́ṣọ̀ lọ́wọ́ òkú fẹ́ gbogbo fẹ́ máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ tó ní ọ̀pọ̀ nǹkan tó ṣe náà sí hmm. ìgbẹ́ òjẹ́gbẹ́ ìṣe bẹ́tà gáàyè kì í fẹ́ bí ná gáàyè nǹkan tó hmm. pẹ̀ ẹ̀ bọ̀ ó dà pé àwọn àkànṣeèṣì pé irú nàìjíríà tí yorùbá wà yẹn òun ló fún nàìjíríà ló ló fún yorùbá ló ibi backward torí backward àwọn yorùbá àjòjì òkú wọn lò is not possible hmm. pẹ̀lú irú nàìjíríà yẹn ó ní kó mọ̀ fún ara ẹ̀ ṣé mo pé ọgbẹ́ ìrìn lẹ́ẹ̀ma fún iṣẹ́ ìrìn ó máa ń fẹ́ afẹ́fẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mẹ́fà náà ni ṣọ́ra sáà ọ̀pá òwe pé ṣé bí ìgbà ìdílé wọn ti ti pé ọ̀dọ́ òdìdì thank you so much for the contribution. yes. ó eh, because they gbogbo they are all the same. they are all the same. they are all the same. okay. kò sí láti máa sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n fún ọ lọ́rọ̀ tó lẹ́nu gbogbo náà àtàwọn tó. they are all same same. okay. and this na is even to. akọ̀ àwọn to. kàn máa sọ fún àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe lẹ́sọ̀ tí ẹ gbọ́ ọmọ oníṣẹ̀ṣe ò fi ọ̀bà wọn wọn èèyàn oníṣẹ̀ṣe sí àwọn majority àwọn politician àwọn kìnìún wọn jẹ́ majority of them they are Christian and they are Muslim. Thank you so much, Mark Media. Mm. Okay. All right. Thank, thank you so much for the brilliant submission as usual. all right, Eshegoni, Dadiwa, thank you so much. Uh, as well, you can also join in, uh, Eshegoni, and that was a brilliant submission. Ẹ má bínú, there was a WhatsApp uh, you know, gl uh, glitch because when you ask too many messages, it glitch your WhatsApp. So I, I didn't know that there were few people that called. You can call back in The number to the studio is very easy, uh, plus 44, which is the UK code. I'll say 447 404 405 917. Can you give him the, you know, the, the yellow one, the yellow suit? So um, you can add your own input. Uh, thank you so much, my Biafra brothers and sisters. We love the the Hausa people, uh, maybe some of the Fulani, but not majority of them because we know some of them in minority there might be good on some of them but the others are very evil so thank you so much mr benjamin adumate Babami. uh, thank you so much and then as many of you that are you know fans of koiki media where you give your advice and your input and also your you know your financial support because this is a platform that ask requests for people to help us. And in case you're looking for that details, uh, if you want a Zelle account, I can send it to you. Uh, if you want the bank detail, that is the one on the screen right now, uh, where you can send that little contribution that will be able to help us to continue to run this media organization. Uh, it's a first bank account. You can give us 500 Naira. Uh, we have about 10,000 people give us that. It goes a long way. 30, 96, 80, 88, 48. Uh, welcome to Yoruba Nation now that have joined us on the Twitter space as well. The topic is uh, we started with the message from Dr. Chief Sunday Gbowo giving, you know, not warning to governor for your state to please, he's pleading. Because when it comes now, they will say, Igbowo ti dé o, Igbowo àtàwọn ọmọ ẹ ti dé o. He's now saying, please, ẹ bá wa rán ọlọ́pàá lọ because there's a lot of attack going on there. But he will be coming down to Laura and he'll send a message to His Royal Highness Ọba Stephen Olúwafẹ́mi Oyiniyi. And to bá ní nọ́mbà ọba lọ́wọ́ kábíyèsí àbí tí kábíyèsí bá ń gbọ́ mi nọ́mbà tí PA kábíyèsí lè fi bá mi sọ̀rọ̀ kí lè rí kábíyèsí bá sọ̀rọ̀ direct a lè connect wọn pẹ̀lú bàbá wa olóyè so that um, you know, a lè finalize when we are coming down because we are coming down ẹ sọ fáwọn Fúlàní tó ń bẹ níbẹ̀ kọ́ máa múra láti kúrò ní ìdítì ẹ lè máa yọ àwọn èèyàn wa lẹ́nu níbi tí wọ́n ti ń dáko Scars Gold it's been a while thank you so much uh, for joining us as well and uh, mufti of èmi gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ mi ò ní kankan ṣe pẹ̀lú yẹn I want to remain focused on the conversation I know there's a lot of people that have different things that they talk about Father Kuka àbí Bishop Kuka in the headline and this headline is not just from Sahara Reporter it's headline from different papers across the mainstream media today. Nigeria is severely broken. Is this man just knowing? Pé Nigeria is severely broken, mú Tokyo, Ọ̀túnba Olúwaṣínà mú kí yín. Ṣé Fada Kuka ṣe mọ̀ pé Nigeria is broken? And if Nigeria is broken, I can see some of the obedient, they are already preparing, you know, uh, mo brother mi Ṣèyí ní France, muki kí gbogbo ẹ̀yin ẹ̀ ń darapọ̀ mọ́ wa And many of you that sent your Easter message, I'm also sending mine from here as well. Happy birthday if you're celebrating one uh, in the month of April. And the ones that have celebrated yesterday, like our brother, our uncle, Mr. Jide Ajikobi, uh, is somewhere in the state. Uh, but we love him, we appreciate him for the great work he's doing. We know that we started with a lot of Yoruba men, women, until you know Iyonitiri, that Olori Buruku woman came and took some of them away. But there's no problem. Uh, she was out again as usual in her darkness. She spoke for about almost an hour. I listened to everything. I'm not going to bore you with what she said, but there's nothing serious about it. They've not been able to hit half a million dollars. You know they were looking for one million dollars. One hour, one million dollars. They've not even come up with two hundred and fifty thousand dollars and that means that uh, there's likely that a delay is not coming. But she said that that is not the reason why a delay is not going to come. But I'm just telling you so that I have told you that no delay is coming. Uh, there's no declaration of Yoruba nation, all that, you know. And they keep saying that Awani Langbabo, the former Yoruba, Babakito remained the leader of the Yoruba self-determination campaign. But Afeni Perry has two fractions, the Fashion Roti side and the Babadi Banjo side that are the leaders. So that is on them. Now, I'm trying to wonder um, if many of these bishops they pray every day for Nigeria, even though Nigeria is broken. So what are they praying for? Are they praying for a good leader? Or are they praying for us to unite so that we can love each other, even though there's so much disunity? So I'm going to take down some of the ones that we've done from Ilora. We've talked about it a lot today. So I'm going to want to, let, us leave Orlando alone This is the Titanic, the submersible. I'm sure most of you remember the Ocean Gate Titan that went into the bottom of the ocean sea and exploded. Nigeria is already exploded. What we are trying to find out now is how soon can we gather those that owns the territory and start controlling it? But your governor doesn't want that. And maybe I should show you some of their faces again today. So we love to use Lagos State uh, maybe we should go to Oyo State government website since we are talking about Oyo State. So let's go to Oyo State government website and see what we can get from Oyo State government website. Oyo State government. So so let's look at it and see maybe we can find their names so àwọn eléyìí ni wọ́n ń dá wa dúró so each time tẹ́ bá wá Koiki kí ló dé tẹ́ ẹ ti gba Yorùbá nation have you spoken to your representative in Oyo State the people that are governing you and ask them why they are not supporting Yoruba nation but they love Nigeria because Nigeria is working for them and yet they cannot provide security for our people. So I'm going to give you the executive council members as I have it on the website and the website is old.oyostate.gov.ng. Remember that when we have a Yoruba country, we will just have the the the link that says oyostate.gov.yoruba kingdom or whatever we're going to call it, not the NG. We will have our own dialing code. There's a lot of things that would eventually become our own. We will have our own satellite. We will have our own thing the way we want it in Yoruba language. But àwọn Yoruba Yorùbá You want to save Nigeria. So the names of the people that are responsible for taking care of your State and the security the names goes like this these are the executive council members ẹlòmíì ọmọ wọn ẹ ń sọ Igboho yes Igboho is ready but what about those that are in charge of the wealth we have commissioner for agriculture uh, called honourable muyiwa jacob ojekunle níbo lórí ẹ̀ wà nígbà tó náà ń pa àwọn èèyàn ìlọra he should be going there because if he wants to produce more food for young people he should not be sitting in his office in ibadan It should be in Ilora with security men to defend and protect Yoruba people from the Fulanis that are killing us. But yet, I'm sure every Saturday is doing one wedding, going to Lagos, and like Jaya said, prayer cannot make a country work at all. If we like, we pray from now to thy kingdom come, it is not going to work. So engineer Sheyi Makinde is the president of the executive council. Engineer Rafu. Olaniyan is the deputy president of the Executive Council. Honorable Barrister Niyi Farito is the commissioner for budget and planning. That is where the money is. So that one and Seyi Makinde they could be very very be padi because they need to know what is going on with the funding and also the finance minister commission as well. Mr. Niyi Adebisi is the commissioner for commerce. Honorable Muyiwa Jacob Ojekunle is the commissioner for agriculture and this is for your state okay Professor Oyelowo Oyewo is the Commissioner for Justice. Professor Daudu Kende Sangodoyin is the Commissioner for Establishment. Barrister Sheun Ashamu is the Commissioner for Energy. And there is no light in Oyo State for the last only God knows. Mo Mr. Taiwo David so gbogbo ọmọ yorùbá gbọ́ mi if anybody say kí ló dé àti gba yorùbá nation what are all these executive council members saying on the yorùbá nation campaign are they still thinking about nigeria or they are thinking about the yorùbá people to be because you call yourself a commissioner for energy which energy when there is no light in the Oyo state Mr. Rahim Abdulrahman is the commissioner for land the Igbo people have bought a lot of our land in Oyo state how do we make sure that those land that belongs to us we can secure them for the future that does not mean we hate the Igbo people àwa la I support the Biafra I love what they are doing but the land belongs to us it does not belong to them you cannot buy land outright in UK mumu people you do mortgage na king the royal family owns the land Um, Honorable Mrs. Fumilayo Orisa Orisadeyi is the Commissioner for Special Duty. Chief Bayo Lawal is the Commissioner for Local Government and Chief Chieftaincies Mata. These are the ones that control our kings and our obas. <laughs> Unbelievable. You know? Yeah, yeah. Um, Dr. Bashir Bello is the Commissioner for Health. We hope that many Yoruba people in Oyo State will have access to good health care Dr. Wasiu Olatubosun is the commissioner for information in a city that doesn't have electricity. Barrister Shukanmi Olaleye is the commissioner for education and we hope the education in Oyo State is going back to where it's meant to be. Then Mr. Akinola Ojo is the commissioner for finance. That is where the money is. And we hope he's doing what he's meant to do in terms of the money coming into Oyo State from the federal and the internal generated revenue. Barrister Lateef Idowu Oyeleke is the commissioner for environment. Then Mr. Seun Fakorode is the commissioner for youth. So these are the names of the people that are in charge of Oyo State. Now, let's go and look for the you know the the um the other ones that are like the lawmakers in Oyo State so a ti ń bẹ̀ yín àbáyàn kankan jà we are here to talk about Oyo State we are not here to fight Oyo State government but what we are just saying to Oyo State government is do the needful and give our people the opportunity to have freedom to move from point A to B. That is what you can do. But if you sit back and say, nothing you can do, ẹ kàn ń pariwo lórí social media ni by the time we start nobody can stop us o oh. we have not started anything we have not started anything but when we start nobody every single ex council you will all run out of your own seat ẹ eh, nílé ìgbé nínú ilé yín gan sẹ it's not a threat but we hope that you can come together and we can move this movement of Yoruba people out of Nigeria but ẹ bá ń sọ pé kò sí nǹkan tá lè ṣe ẹ̀fẹ́ kan pariwo lórí social media ni ọlọ́run jẹ́ ká sọ pé nígbà tó bá dé a sọ fún yín because some of you think that this is a joke gbogbo alájọ ní ilẹ̀ yẹn Nigeria is not working even Bishop Kuka say Nigeria is not working I don't know why I can't find their their House of Reps and all that so it seems again it's not a very friendly website you know. So citizen budget, blah blah blah. Meet our governor. What we don't know your governor before. What thing we meet your governor for? I met Shea Makinde in, in his first tenure when he became the governor. He was in London here. I was one of the media that was called to come and do media work with them, and I never got paid. So I know them. I don't know where all their senators or the House of Reps are. So we're gonna leave it so that it doesn't waste our time because we have less than 20 minutes to the end of the program. But let us listen to my brother Ijaya Ijaya to the advice given to every one of us when it comes to this movement. Muki Babawa Omitola Kehinde, thank you so much. So gbogbo ọmọ yoruba pátá tí ẹ bá ń sọ pé kí ló dé tí Yorùbá ò ti kúrò nínú Nàìjíríà ẹ béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state pé kí ni wọ́n ń ṣe láti make sure pé gbogbo wa pátápátá Okay, there's still more names. List of permanent secretaries. Okay, we don't need those ones. I need the House of Reps members. I can't find it. And all these are Yoruba people running the affairs of Oyo State for you. I don't know where all the local governments. Oyo State has about 33 local government. Atisbo local government Egbeda local government, Ibadan North, Ibadan Northeast, Ibadan Northwest, Ibadan Southeast, Ibadan Southwest, Ibarapa Central, Ibarapa East, Ibarapa North. We are already being cheated by Nigeria because Oyo State is a very big state. So we are losing a lot already. Ido local government, Isanyi local government, Itesiwaju local government, Iwajowa, Kajola, Lagelu, Ogbomoso North, Ogbomoso South, Ogo, Ogoluwa local government, ọlọ́run ṣógo local government olúyọ̀lé local government ọ̀nà àrà local government ọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ló pọ̀ ọ̀rẹ́ ló pọ̀ local government Ṣakí East Ṣakí West Sùúrùlérè local government ààrẹ látọ̀sà LCD Afijo I think Afijo is the one that where the problem is right now Ìlọra that's it so there's some the, the Afijo West was created in 2016 we are praying and hope that or your state governor ah, you can see that these local government are just too much so we need Yoruba nation because these are reason why Nigeria cannot help us all this local government now there is no security there is no peace there is no unity yet Yoruba people say we are going to die with Nigeria so I'm going to come back with my full screen uh, if I have this energy I'll come back out again in the night if I don't have it It will be some other time. But we started this program with the message from Dr. Chief Sunday Gbowo to the governor of Oyo State, to also the Royal Highness of Ilora, and also President Bola Tinubu, that the killings of our people, it will not sit back and do nothing. It will be coming to Ilora. Uh, I'm not going to tell you when, but I can confirm that Igbowo is currently on the ground. I will not say more than that. So when the time comes, we'll be moving to Lora with our people to flush out the bastard Fulani that are killing our people. But we don't want to come to that stage. Kẹwàá sọ fún wa pé àwọn ọmọ Ìgbòho ló tuntun dé yìí o. That is why we are saying to the government of your state, move security to Ilora and protect the people there and also to all the rest of the 33 local government. And that also goes to all the other states. Ah, ní jókòó kọ́ wọlé máa pa àwọn èèyàn wa. We will go after them. We will go after whoever kills our people. We will flush them out. So, ẹ̀yin ọmọ that is the message from Oloye Gbowo. This is not an April Fool message. I started that at the beginning of the broadcast, and we already have the 20 minutes of that broadcast cut out separately, posted on the social media for the benefit of many of you that will be watching it separately. So, this next audio uh, is coming from Ijaya Ijaya, the voice of the Yoruba people, and this is how it goes. Teye, Ababa wa ti teye, Abigbowo ṣá, Abigbowo ṣá, Abigbowo ṣá, Akíkanjú Odua land, Ìbàrẹ̀, we thank you so much. Ẹgbà, Yorùbá nation ló lè ṣe o, gbogbo ọ̀nà tẹ bá mọ̀ táriwo máa fi lọ sókè ẹ dìde ẹ dìde ẹ gbọ́dọ̀ kúrò lóko ẹrú ẹ dìde ẹ gbà ìbábá fi ṣe awareness mọ ẹ ṣe awareness náà sí ẹ dìde jẹ́ kí gbogbo ẹ máa rẹ́ wìkìwìkì Yorùbá nation làwọn ẹgbẹ́ ẹ̀fẹ́ Nàìjíríà mọ́ Nàìjíríà ń pa wá Yorùbá nation làwọn ẹgbẹ́ ẹ̀fẹ́ Nàìjíríà mọ́ Nàìjíríà bí àjẹwò. Yorùbá nation la fẹ́ àfẹ́ Nàìjíríà mọ́ àfẹ́ destruction ọ̀dà Nàìjíríà náà sí ní and and and and Nigeria constitution ma override regional power àfẹ́ Nàìjíríà mọ́ pátápátá là ń fọ́jú kùnàkùnà là ń tẹ́tẹ́ ẹ dìde nílé ẹ dìde lóko ẹ gbóhùn sókè ẹ padà sórí títì ẹ ṣe bí ìranú ṣúgà kó máa wọ́ yọmùyọmù bá ṣe lè kúrò lóko ẹrú nìyẹn àwọn òfẹ́ nàìjíríà mọ́ very structure is too late Structure cannot help we are different people let everybody go his own way pátápátá là ń fájú kùnàkùnà là ń dẹ́tẹ̀ ojú àfọwọ́tọ́ ọjà ló dá sílẹ̀ o nǹkan tó lójú méjì máa rí olójú kan ò lè rí o nǹkan tó lójú kan máa rí ẹni tó lójú ò lè rí o totally the solutions totally break up is the solution to our problem not restructure restructure is destruction restructure is destruction restructure is another destruction for so many century years to come when we are not going to be here Egba Yoruba nation dissolve Nigeria. Let everybody go his own way. Nigeria cannot work. It's a slavery conductor. It's a slavery uh, uh, business slave. Slavery collapse. Colonization collapse. Colonial, colonialism is a crime kò sí tó jẹ bẹ́ẹ̀ anything attached to colonization must totally erase we have to be free we don't want Nigeria Yorùbá is different from Igbo Igbo is different from Fulani why we cannot live in our own domain to satisfy ourselves no not diluted. No diluted. We must be free. We must be pure. To be ourselves, to know ourselves, to defend our identity, to look after ourselves. We don't want Nigeria again. We don't want Nigeria again. We don't want Nigeria again. Nigeria cannot work. Nigeria is a disaster. Nigeria is a formation of colonization. What was it's like, I got acknowledge that it's bro. Colonization has come to the end. Neocolonization has come to the end. Marginalization has come to the end. Slavery has come to the end. We want totally freedom. Everybody in the world have the right to be free. We don't want Nigeria. Wọ́n for? lẹ́pọ̀ dín in létí ni. Nigeria cannot work. It's a slavery ideology. It has to collapse and generation expire. We are free to go and we haven't negotiate to carry on. of Yoruba nation, we have we want to be free. No more Nigeria. Nigeria cannot work. Free us. Free yourself. Free our mind. Free our soul. Free our nation. We want to be free. We want to live good like other people in the world. No Nigeria, no Nigeria, no Nigeria. Nobody want Nigeria. We want Yoruba nation. We want Yoruba nation. Up Yoruba nation. Up Yoruba nation. Ẹ jẹ́ ká dìde wotowoto. Ẹ dìde dédé náà. Ẹ jẹ́ kó máa rẹ́ wìtìwìtì ẹgbà ẹgbẹ̀rún sọ́kọ̀ ẹgbà. Impediment to Yoruba development is the impediment to Yoruba development. Without Nigeria, we will be where we are. One is it too, we are far ahead of South Korea and North Korea. We are far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The process of Yoruba Nigeria with Nigeria has come to an end. impediment to Yoruba development. Is the we have problems in the land And the problems I want to say this, might be, I might be you know, off the cuff, is because of our constitution. Also, Nigeria is not operating any constitution known to honesty, entrenched in group faith, brought about by unanimity of the people, acceptable to federalism, and again, that is also, we also have that problem in the judiciary because of the Nigerian situation. We have a unitary system. That's what we run. Hydra headed. Don't let us pretend. And I've said it over and over, and I've continued to say it. And that's unitarism has also crept into the judiciary. Today, the entire Nigerian judiciary is, is unitarized. The Supreme Court is federal, Federal Court of Appeal, I mean the Court of Appeal is federal, Federal Court is federal, FCT is federal, National Industrial Court is federal, Customary Court of Appeal of the Federal Court is federal, Sharia Court of Appeal of the Federal Court is federal, all jurisdictions that the Kayode of this world, that the Okutans of this world, that the Belos of this world, when they were in their respective high courts, exercised, making the law to be profound, succulent, rich, exciting, they are now vested in the different federal high court or federal courts. We're talking of how to reform the system. There is no justification in a state, in a, in a, in a, in a, in a nation like Nigeria, purporting to practice federalism, where even the Supreme Court should be overburdened with unnecessary jurisdiction in respect of land matters from Yoruba land, respect of divorce, respect of family matters, citizenship matters. How do they know? I don't want us to be deceiving ourselves. Assuming I'm even appointed to the Supreme Court today, I'm above the age, but assuming, and I'm sitting there, and you bring a matter on appeal in respect of Kanuri native law and custom, or Igbo native law and custom, or Igbo land, Igbo land tenure system, and I sit there and I'm writing judgment. I'm a Yoruba man. What do I know about that? That those kind of cases to stop at the state either court of appeal or Supreme Court. Go to the United States of America. Each state has its own Supreme Court. We are running into trouble. We are inching there, and time is not in our favor. And I'm not tickled by what the National Assembly is doing. They are not being fair to themselves. They are not being fair to us. They claim to be amending the Constitution. What are, what are they amending? And I want to repeat it. Do you amend something that is not amendable? When you want to amend the Constitution, by the way, Ladi, where do you start? You start from the preamble. With the people? Oh, yes. They have to amend it. Why are they running away from it? If they cannot amend the preamble, if the preamble is not amendable, then it means the Constitution is not amendable. Come on. They have to start from it. Do you start reading your letter from the back page? Do you? No, they have to start from the preamble. That means the preamble is fake. We, the people, who are the we? When did we meet? And why can't we do it? I've studied the constitutions of the world, and I say this also with every sense of humility. There is no constitution that is near as fake, near as deceitful, near as make believe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 that had been forced together to live in one pathetic country. So, anybody who goes there today to say, uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria had not sat down to agree if they want to be Nigeria. If the Constitution maintains by Section 2 that Nigeria is one indissoluble uh, nation and you know doesn't provide for means or procedure by which a people or a particular uh, sector of the uh, of the of the of, of the nation, a, a, a federating people, can choose to say at this particular point we want to have a nation of our own, and it doesn't provide for a peaceful means by which this can be guaranteed. There will always be frictions that will be leading to violence, killings, and bloodshed. And to avoid this, it is imperative that we look at that provision of Section 2 that says that Nigeria is one indissoluble, indestructible entity that doesn't make provision for the procedure by which a people can advance the right to self-determination. There have been many occasions where, I mean, on so many occasions we hear from the Arewa uh, People's, uh, people, uh, People's uh, Congress or whatever agitating that yes, if Nigeria cannot work, they want to go on their own. The, Bi- the Biafra agitators are there, we have the Odua nation and what have you. If the constitution provides for a procedure to determine peacefully whether a people can separate from Nigeria, you see that some of these agitations might be completely quenched. For instance, let me give you one. Tomorrow now, if, you, if, we, if we provide for referendum or plebiscite, these are political procedures for determining whether a nation or a, uh, a nation in a country because I want to take the definition of a nation here to mean the ethnic nationalities, maybe the Yoruba nation, the Igbo nation, the Arawa nation, or Ijo, Ijo Ibiobio, and what have you. Now, if a people can uh, be entitled to right to call for plebiscite that can be supervised by international organs like the United Nations and what have you, it can be safely and easily determined that, okay, these people in this particular area has done in 1960, in 1959-60, if, if, my recollection is right, with the people of the southern uh, uh, part of uh, Cameroon, who formed part of Nigeria before, but when they decided that no, they wanted to be on their own, then a plebiscite was conducted and they were able to have a separate nation of their own. If we say Nigeria is indissoluble entity and will not tolerate any agitation by which people can determine whether they want to be on their own, definitely we are only calling for crisis on our own earth. Tomorrow now, if you subject it to plebiscite, that okay, people of the Igbo nation should decide whether they want to be part of Nigeria or they want to have a nation of their own. You might find a situation that the majority may say they prefer to be in Nigeria rather than having a Biafra. And that will silence the people who are agitating. And if people who are agitating are in the majority by virtue of the plebiscite, why not allow such to just take place peacefully so that there is no, there is no sense in remaining one single entity by force that may lead to bloodshed and you know what may be what may even be characterized as genocide because a situation where that is Mr. allowed Liberty. then we have descended below the level of humanity so there are these are some of the provisions going to the political level uh, to some of the political angle that Mr. may require Liberty. some intervention Well, that is how far we can go this uh, bank holiday, Monday, 1st of April 2024. What we've said today is not April Fool. Do not take it as April Fool. These are messages of hope. And I hope you've learned one or two things. As we always say, uh, if we have the strength, we'll be out again. Mutuba uh, We're ending it together uh, in the next couple of minutes. And on that note, Thank you so much, Mo kí gbogbo yín àgbàlagbà. Mo kí Twitter. If I've not been able to call your name, please do not take it personal. Uh, it's just that sometimes, you know, these things happen. Uh, mo kí gbogbo Ilora community. Mo kí ti Akibo of Ilora land, His Royal Majesty, His Royal Highness Ọba Stephen Olúwafẹ́mi Oyèníyì. Ọ̀párìndé2 mo kí gbogbo àwọn tí wọ́n ń ṣe Yorùbá Nation if you're still one of those supporting Nigeria uh, maybe you should read the article from Bishop Coker that said that Nigeria is fractured is broken is a nation that is not working. And I can see that Simon Ekpa has also posted it as well. It is good for people like us because we have been saying it for a very long time. But many of you have refused to listen to us. Maybe when Nigeria breaks on your head, you will then realize that Nigeria is not working. And on that note, bye for now. kí gbogbo alẹ́ nǹkan ṣe o thank you so much my brother easy all the way Miami mo kí gbogbo ẹ̀yìn àgbàlagbà ṣẹ́gun ọ̀nà and the rest of you merry merry season as we continue to enjoy the bank holiday uh, work continue tomorrow work continue today Yorùbá nation no going back Yorùbá nation for life ẹ ṣé gan brother mi jáyàjáyà mo kí gbogbo àwọn kó ìkíni bí a ti àníríjú bẹ́ẹ̀ lọ ní ọ̀sán yìí o bye for now.